hello scam alert scam alert alert alert alert alert alert alert alert Head gbà wá don't e happen o mm. scam alert scam alert scam alert ó ga wọ́n ti scam abájọ gbogbo wọ́n ṣe pàdé wọ́n ti káṣu èpè la máa fi ṣe fún yín. EFCC Nigeria EFCC wọ́n ti sùn ṣá ah, ilẹ̀ ti ṣú scam alert scam alert alert alert alert alert alert o alert alert alert o alert alert alert o hey hey baba. ah ọlọ́run o kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. One restrict wọ́n ti ń restrict platform yìí okay how many minutes one minute one hour twenty second i'll come back to you bumbo tolu wọ́n ti gbọ́ wọlé wọ́n ti gbọ́ wọlé platform yìí kò distribute wọ́n gbọ́ wọlé platform yìí gan kò distribute ẹ eh? i start from Auto Bola. wọ́n ti gbé ọwọ́ lé platform yìí. EFCC àwọn ọmọ Nàìjíríà ti fi òkú Mohbad scam o brekte family ah, ó yẹ kí n gbójú mi síta mo ṣe ẹ̀rí kíní ìníṣá mi ò wọ́n lá. Ah, ẹ gbà wá o ẹ torí ọlọ́run few people tó bá ń wọlé báyìí wọ́n ti sùn náà yẹ̀bọ̀ tẹ́ bá wa ṣí ẹ̀ kínní àwọn èèyàn ti scam o gbogbo ẹnikẹ́ni tó bá ń fi òkú Mohbad scam láìpẹ́ láì jìnnà ó máa lọ bá Mohbad o ó máa dèrò lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń fi òkú Mohbad tó fi ń jalè ẹ má dèrò lẹ̀ but ẹ jẹ́ ká lọ kíákíá lórí ètò yẹn. Heavenly Father Bọ́lá Fọláṣadé say thank you I worship you Lord because you are God. A dúpẹ́ fún yín torí pé àwọn Nàìjíríà láwọn ò ní fi olè jíjà wọn ò ní fi sílẹ̀. Internet fraud yìí ni server fraud wọ́n ní wọn ò ní filẹ̀ sí ní ṣíṣe o. Mohbad má ti kú láti bí oṣù méje o. Àwọn èèyàn má ti scam oríṣiríṣi fraud. Wọ́n ní kó máa gbé pépà tí wọ́n sílẹ̀ wọ́n wá fi sísítẹ́mù fi paypal náà fi gba owó àwọn fraud nítorí pé ìgboro le àgbáyé le báyìí o wọ́n ń gbogbo àwọn olè <laughs> oríṣiríṣi wọ́n wá wò pé kí la máa tún ṣe wọ́n wá ń fi sísẹ́ẹ̀mù sọ pé wọ́n ń dáwọ́ wọ́n ṣe àánú tó bá dá twenty thousand sí àkáǹtì kan wọ́n á ní ẹni tó ní àkáǹtì yẹn kó mú twenty thousand ẹ yo tó bá dá twenty thousand sí àkáǹtì kan wọ́n á ní ẹni tó ní àkáǹtì yẹn kó mú five thousand kó kó fifteen yòókù fún wọn wọ́n wá ń fi àkáǹtì wọn wọ́n fi ń gba owó fraud owó gan wọ́n fi gọ́fọ̀mẹ̀ wọ́n fi ń gba owó fraud wọ́n mà ti forí Mohbad gba owó títì wọ́n mà ń sọ fún mi pé wọ́n ń jalè tipẹ́ mo mà rò pé olóró mà ní Bukky Jesse mà tún ja tiẹ̀ báyìí o wọ́n ní <laughs> wọ́n ní wọ́n fẹ́ gba sans ṣé sand ni àbí sand wọ́n ní wọ́n mà fẹ́ gba sand o wọ́n ní wọ́n máa ṣe kí ni wọ́n máa gba fifty million wọ́n ló máa fẹ́ gba fifty million lẹ́ẹ̀dá ṣẹ̀dá ẹni yóò máa lè lọ sọ́run kó lọ mú Mohbad padà wá mọ́ o ọlọ́run gbà wá ọlọ́run gbà kóso àṣì àwọn ìkà yóò lọ ajẹ́ kó tú ah! ọlọ́run mo gba àwọn tó tó gáàgì platform mi láti jẹ́ kó lè máa ṣe fraud yìí gbogbo àwọn tó wọ́n fẹ́ ba platform mi jẹ́ ah! tó gbọ́ wálé nítorí pé wọ́n wọ́n fẹ́ ṣe iṣẹ́ burúkú kó má bàa rìn gbogbo àwọn tó ṣiṣẹ́ náà ó yá ilẹ̀ kó ya bò wọ́n ikú orókò pa wọ́n dànù ah! gbogbo ẹni da platform láàmú ọ̀run ṣe mọ́ṣẹ́ pa nípakúpa bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ẹ káàbọ̀ sí bí ẹ̀yin tẹ́ bá wà lórí platform ẹ jẹ́ bá mi share scam alert i'm going to be going àmọ́ máa nísìnyí all of you that been calling that been collecting money on Mohbad ní orí yorùbá ni máa sọ tí n bá ti fẹ́ sọ òyìnbó máa sọ òyìnbó because of UK police, FBI, Canada, and Nigeria EFCC, and police as well. Yes! Mo máa gbójú mi jáde lẹ ti shuni sí ni o. Mo ti bọ́ṣọ, mo ti wà lórí bẹ́ẹ̀dì. Or else, kámẹ́rà ẹ̀ máa Mo lo sa lórí Facebook ń sìn, ó ti pẹ́ tó ti ní wọ́n ṣe. But before then, apart from pé, wọ́n ní wọ́n assist ẹ máa gbọ́ o ẹ̀yin Nigeria EFCC ẹ̀yin Nigeria police ẹ̀yin tẹ́ wà ní kéèsì Mohbad àti brẹ̀kẹ̀tẹ̀ gbogbo yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ o ẹnikẹ́ni tó bá ti mọ àwọn àwọn àwọn ọlọ́pàá máa gbọ́ná Nigeria pro government mo gbọ́ with due respect o I know they wọ́n máa gbọ́ but brẹ̀kẹ̀tẹ̀ family mo máa tún pè ẹ̀yin náà EFCC máa fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ kíákíá lórí ọ̀rọ̀ tó ń lọ yìí ó ti yé yín mo rí bí mo ṣe lọ lórí social media ń sìn torí èmi ò wo mi ò ráyè kí n ṣe gbogbo show ni máa ń wò nígbà tẹ́mi wà lórí live chat lẹ́ẹ̀kan i notice pé lẹ́yìn tí mo ṣe tán lórí live chat yẹn Bukky lọ a lot of them are on live chat wọ́n wà lórí line bọ̀ yẹn kọ́ ni mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé mo wá rí Bukky Jesse jáde ń sìn pé wọ́n fẹ́ change lọ́ọ̀yà pé lọ́ọ̀yà pé lọ́ọ̀yà eh, bàbá yẹn dẹ̀ máa gba twenty five million no twenty five million or fifty they say they need fifty thousand US dollar that they say they need fifty thousand US dollar for lawyer for justice for Mohbad ẹ̀yin èèyàn tẹ́ kọ́kọ́ wá sábẹ́ omi Bukky Jesse ò nídìí kò ń ṣòwò lọ́yà ni wọ́n wá lánàá tí wọ́n sọ pé owó wà ńlẹ̀ tó lóun ti di àmbásẹ́dọ̀ tẹ bá wo ṣáàtì ẹ̀yẹn dáadáa wọ́n ní wípé ó fẹ́ kọ́ restaurant opportunity ni fún báyìí láti ṣe kíni láti forúkọ Mohbad jalè lẹ́yìn tó ṣépè fún Liam tó fojú ìyá Mohbad gbolẹ̀ kò ní dáa fún wọn tó ń tẹrẹ díẹ̀ díwọlé yẹn ọwọ́ tó fi ń tẹ̀yìn kó fi gbọ́mọ sí i kí ikú burúkú kó pa ẹ́ dànù ìwọ tó tẹ́lẹ̀ dúrẹ́dì yẹn Tolú lọ sábẹ́ platform mi Sarah lọ sábẹ́ platform mi ẹnìkan tẹ́lẹ̀ dúrẹ́dì bẹ́ẹ̀ yẹn sìn lọ síbẹ̀ kó block ẹni yẹn dànù lọ́bẹ̀ kó block ẹni yẹn dànù lánàá tó wá wọ́n ló fẹ́ kọ́ restaurant wọ́n ti fi go for me a lot of them kọ́sí liam causing that little baby. They told, they said they have been collecting money. We go for me. I'm going to share that on this platform. I'm going to share the go for me. Tí Bukky Jesse àti àwọn gúrùpù kan tó ń gbé jáde tó sọ pé wọ́n nídìí fifty thousand dollar for lawyer. Number one, bracket. They promise that day that they are going to supply lawyer free of fund free of charge ló ń jẹ́ bẹ́ẹ̀ there is no they are going to give lawyer to them and also uh, Falana that time voluntarily want to stand for this family and apart from that a lot of lawyers in Nigeria want to stand for this family for this case free of charge on the social media now after abusing and going for more, I mean, Liam, back to back, booking. Jesse said they need fifty thousand dollar, fifty thousand US dollar for lawyer. Ṣé lọ́yà yẹn fẹ́ kú ó fẹ́ lọ Mohbad ó fẹ́ lọ gbé Mohbad padà wá sáyé ni? The lawyer want to die ni and bring Mohbad and want issue. If the lawyer either he or she want to go to heaven and bring Mohbad back torí àmọ́ owó tó fẹ́ gbà brẹ̀kẹ̀tẹ̀ ẹni tó bá mọ brẹ̀kẹ̀tẹ̀ tètè sọ fún o because Bukky Jesse is a thief she's a thief she's going to cause problem on brẹ̀kẹ̀tẹ̀ brẹ̀kẹ̀tẹ̀ rep i mean orúkọ brẹ̀kẹ̀tẹ̀ máa ó máa bàjẹ́ because ìyí tí wọ́n sọ ní ọjọ́ yẹn ni pé. Brekete ni wọ́n máa fún wọn ní lọ́yà Bukky Jesse wá lóun ní di fifty thousand and ibi tí mo ti pé Nigeria EFCC lélẹ̀ Nigeria EFCC àwọn owó kan wà nígboro àgbáyé ń sìn o fraud tí wọ́n ní wọ́n ṣe táwọn ọmọ ìlú yín tó wà nílùú òkèèrè àti tó wà Nigeria with congestion of those one in Nigeria torí àwọn kan tó ṣe wọ́n ní torówó ó difficult láti máa gbé jáde ń sìn àwọn tó ṣe fraud yẹn so they are paying the money owó wọn yẹn owó fraud those money for fraud they are now shipping it to the GoFundMe account are you with me police London police now another tactics the fraudsters are using now on the social media on the cyber space because they said it's difficult when they transfer money as if they wanted to help and send money to go GoFundMe. They have agreement with those people who open the go GoFundMe. When they contribute 50,000, actually, maybe they are going to give those people 5,000 out of that 50,000. The owner of the go GoFundMe will turn back 45,000 to the fraudsters. This is what Nigerians are doing now. And that is it. When I open, a lot of people, when you are not part of the fraud, when you open, when you seek for assistance, they are not going to give you money. And that is why you see all of them, they be asking for justice for this, justice for this, justice for this. The fraudsters are using for me. that those one Nigeria are doing on social media to collect money. And that's why I'm calling alerts And I'm raising alerts, scamming alerts, fraud alerts. And the London police should see to these people. A lot of these people collecting money on the cyberspace. And they are bullying the little boy of late Mohbad, the little, the son of late Mohbad. They're bullying that little boy. And they're cursing him. And they're collecting money on social media pretending, telling the whole world that they are seeking for justice. They are not. They are practicing frauding. They are busy scamming. They've been doing this for long. But I now see it's getting out of hand. If it's not because of the name, the way the mother and the son of Mobad were being bullied, I have not been talking about this. But now I realize ẹ wá gbọ́ ẹ̀yin tí ẹ̀yin tí Bukky Jesse Bukky Jesse yesterday brought somebody ó lóun ti di brand ambassador the brand ambassador ṣe bí they will give you money you say you are helping Baba Mohbad out of the money that they giving yesterday you say ah money is everywhere money is everywhere those money they say they are buying land they are not buying land ooo oh. those people saying they are selling land as well they are using their account as a money laundering o EFCC security alert London police even FBI America Canada security alert those me now they are using the scammers are using go for me. they are using it And that's why they will tell some of those people, those ladies and those men on the internet to ask for money. And they pay money to the account of those. It goes for me. They will share it. They are not giving all the money to the owner. to, to those people. They use their name. They are giving percentage. I Anonio, yesterday, the customer Bukky Jesse ó wá sórí íńtánẹ́ẹ̀tì lánàá ó gbé ẹnìkan tó ló ń talé tó ló ń talẹ̀ nígbà tó di lánàá ó ní àwọn tó fìfẹ́ wọn sóhun o pé that's good but gbà tó wá dilé ni ó wá gbé go for me síta i'm going to share the go for me i'm going to share it now to my platform i'm going to bring it to my platform Bukky Jesse is a fraudster and the fraudsters now they are using him some love money launderer gbogbo àwọn ilẹ̀ àtilẹ̀ tó náà tà yẹn they are using system to lend money to transfer money to it ni another way ni tó fi ń gbé owó jáde tó fi ń sìkí owó wọn that's what they are doing and gbogbo owó tó tún jí nínú àwọn account foreign account this is what they are doing kò ṣe rá o kò ìrọ́bà wo kéèyàn jáde kó sọ pé they need fifty million i mean they need fifty thousand US dollar for lawyer lawyer ti bírí ẹ̀kẹ̀tẹ̀ sọ wípé òun máa fún wọn for free of charge free of no money free of no fun. just for free Booking máa wá lóun nídìí fifty thousand dollar US dollar for the lawyer apart from the all the whole money tí búkì jẹ́sẹ̀ ti back. So it's not Bukky Jesse alone. All these people that have been collecting money, fraud alone. ń lọ o. Ṣé mọ̀ she bẹ́ẹ̀ that ń ṣiṣẹ́ Another system tí wọ́n tún fi ń scam ń sìn. Àwọn tó máa ní wọ́n ń talẹ̀ lórílẹ̀-èdè Facebook. Nigeria EFCC ṣe mẹ́pa tí ń pè yín látijọ́ ìyẹ́dẹ̀ ń ṣiṣẹ́ o. Bẹ́ẹ̀ ṣe ń mú wọn lọ́wọ́ tó ń bọ̀ wọn lọ́wọ́ ni wọ́n ń gé òròká o òní ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ àwọn kan tó gba owó lọ́wọ́ ọmọ mi báyìí tó ní kó wá invest èmi ò mọ̀ pọ́wọ́ tiẹ̀ ti tẹ gbogbo wọn nígbà tí a wá sọ wípé òyìnbó kan tó wà nínú ilé wa ń bí tó ní ẹ kó wá ra bitcoin àbí kí ni bitcoin kan ló ní kó wá rà ń gbà yẹn crypto ok crypto mo ní bó ṣe ń yọ wá lẹ́nu wọn ní òkè mo fọmọ mi ní owó ń gbà nítorí tó bá ti wà lọ́wọ́ mi màá fọmọ mi ní nǹkan tó máa mú dání nǹkan èsè mi bá ná owó tèmi tán á lè rí nǹkan fi ṣe fúnra rẹ̀ mo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ yìí many times mo dẹ̀ ní òkè mo bá fọmọ mi one thousand yẹ pé just keep it to your account for security purpose ìgbà míì téèyàn bá rán nàtọ̀ káàṣì ó lè rán ó lè lọ rí ìyẹn bá o òyìnbó yìí dẹ̀ sọ fún mi pé ó ń gbé nínú the same complex nínú ilé tí mò ń gbé yìí ló ń gbé nínú ilé tí mò ń gbé yìí ló ń gbé ó dẹ̀ sọ fún mi ó ṣáà ń disturb mi disturb mi bó ṣe ń disturb mi wá sọ fún ọmọ mi òkèòkè ọmọ mi wá lòun fẹ́ invest pé ṣùgbọ́n ló máa ìdí ó máa ìdí interest pé kóun kóun invest kí ló ń pa ẹ́ lẹ́rìn owó tó ń gbà ẹ́ ló ń pa ẹ́ lẹ́rìn àbí ṣé nǹkan tí mo a mo wà lórí láṣọ kí ni ṣé kì í ṣe bó ṣe jẹ́ yá come and say the way it is no come and say the way it is now àbóyìnbó tí mo sọ mi mi mi i'm not joking tinubu ń bí mi don don joke with me ṣé tó tó pé mo kàn fi mọ́ra do you think it's easy to get a one thousand the money that person collected that day do you think it's easy do you think it's easy. Mama, máa fi nǹkan rẹ́rìn fún mi o ṣé o ní one thousand lákàntẹ́sì òṣìṣẹ́ ọjọ́ òlò ti ṣẹ́ last ṣé gbogbo nǹkan ta fẹ́ ta ta ta ní ìdílé à ń sìn you have one thousand your account why am I talking and you are laughing you think I'm joking they be thinking we are not serious you think it's easy to to get a penny in Canada especially in this Quebec don't don't don't Ma ba mi rẹ́rìn bẹ́ẹ̀ yẹn mọ́ next time tí bá ti sọ̀rọ̀ owó ṣé mo parọ́ pọ̀ gbowó ni àbí torí pé ó ti pé àkọ́tí fọ̀gbọ́ ẹ̀ mo ti sọ pé òkè mo let go but it's a fraud fraud no commit here now. tó bá jẹ́ àwọn oníjọ́ yẹn tó bá jẹ́ ọ̀dọ̀ mi eh, ọ̀dọ̀ mi ló ṣẹ̀ sí ọ̀rọ̀ pé kò lè lọ fọlọ́pàá mú mi ṣé tó pé a máa sọ pé ìgbà àgbàfọ́lọ́ àgbàfọ́lọ́hún ẹnìkan máa ṣe orí burúkú pẹ̀lú mi you don't know you don't know where I'm angry Tolu you can't read my my voice ó mọ̀ bàtí tó wù mí bá ti lọ sókè fatafata báyìí ó oh, mọ̀ pé mo ń bínú ni I don't like people playing on my television. I charge them máa sọ̀rọ̀ mi Am I má So, So ní ọjọ́ yẹn bóyá nǹkan tó fi rẹ́rìn tọ́mọ mi fi rẹ́rìn ni pé ẹni yẹn èmi ló kọ́kọ́ approach ṣẹ́tọ́nísà. Ó dẹ̀ approach ọmọ mi approach your And èmi àti ọmọ mi a máa jọ move ni even tí bá lọ gbọ́ ọmọ mi ní sùtà bá ń bọ̀. We always move together. The day she approached me first, we are together. I was together with my daughter and uh, me àmọ́ ti kọ́kọ́ sọ fún pé ọmọ mi mo ní mi ò ní invest but ní ọjọ́ yẹn tó disturb wa mo wá sọ fún ọmọ mi mo ní try it ó wá lò máa try ẹ̀ bóyá àwọn to pa lẹ́yìn tí mo sọ pé ó sọ pé okay o my daughter now say you want to try it my daughter when the woman was stopping me mo ní okay the money with you màá ọmọ mi dẹ̀ ni ó dẹ̀ lè yí ìdò bóyá ká try mo ní èmi ò kì í try bitcoin all this thing i don't want because when my mind is telling me something obìnrin yẹn already mo ti rí pẹ̀lú hmm, Nigeria celebrity ah Nigeria celebrity ọwọ́ dọ́tọ́tọ́ ọwọ́ ọmọ máa tẹ̀yìn gan ẹ ṣọ́ra yín o ọjọ́ tí mo ti rí pé obìnrin yẹn tí mo ti gbé wá sórí live chat mi tó lóun ta àkọ́kọ́ tí mo ti gbé wá sórí live chat mi tí mo rí pé the next day báyìí gbogbo àwọn celebrity Nigeria ó dá mi lójú tó bá ní kí n dárúkọ celebrity Nigeria jajastic mẹ́rin tó wá bẹ̀rẹ̀ sí pé woman yẹn láti ọjọ́ yẹn sí tabadakọ̀ wọ́n sàn án lọ́mọ́fẹ́ bá tiwọn jẹ́ tán bẹ̀rẹ̀ sí sọ fún pé kó má ta sí mi o wọ́n pẹ̀lú àwọn tó mú obìnrin wọnú bí ṣé bitcoin àbí crypto àbí kí ni wọ́n ní wèrè tí wọ́n ní wọ́n ṣe jẹ́ wọ́n wà nínú wọn àwọn Nigerians tó dẹ̀ máa lo orúkọ bb people àwọn aráàlú òyìnbó níbí bá tó wọ́n máa lo àwọn celebrity Nigeria tó jẹ́ Yorùbá yìí tó wà nínú wọn tó pe òyìnbó yẹn níjọ́ yẹn I know that because mistakenly ṣe ló pe ṣe ló fi picture àwọn ṣe ló fi picture àwọn tó pè níjọ́ yẹn tó fi wọ̀n mí yorùbá celebrity ó pẹ̀lú nǹkan tí ó jẹ́ pé ẹlòmíì tán bá gbé wá síwájú mi báyìí kò sí nǹkan tó lè lòun ṣe mi ò kí ń like láti share in fact ọlọ́run dájú mo tún máa lọ delete àwọn celebrity tó wà lórí platform mo máa lọ delete picture wọn sọnù they are involved in bad things obìnrin yìí patricia ń disturb disturb ẹ mọ̀ tọ́ba ní báyìí nísìnyí ó máa ń dọ̀jì mi ni nígbà yẹn báyìí tó bá rí mi Bala, it's good i make money how much i make i make now i make money this money i make i make a lot of money mo ní èmi ò ń fẹ́ kí ọmọ sọ pé òun make a lot of money bẹ́ẹ̀ mi ò wọ́wọ́ pàjáwìrì mi ò wọ́wọ́ sọgúndogójì. nígbà tó ṣáà ń disturb mo wá ní òkè ọmọ mi ní bóyá ká tẹ́ mo ní òkè try o out of the one thousand I dash you nígbà yẹn mo dash your mi ní one thousand ipe nígbà yẹn bóyá mo rí owó kékeré kan mo wá dash ẹ one thousand pé buy whatever you are going to school going to pay your school fees school fees yẹn àtàwọn kan tá a fẹ́ rà ńgbà yẹn ọmọ mi ò ṣe títí di èní mo fún ọmọ mi ní one thousand yẹn pé okay o this one thousand I know you are going to pay some school fees you are going to buy some things you may need some money like ó and ra school just keep it apart from your credit card credit is credit but this one is for you Will not use credit to be paying credit nígbà this type of money. Go okay. just remove three hundred and try three hundred with try three hundred ó sọ you can you can invest anything you can try with anything But then okay, òkè ọmọ mi o invest three hundred dollar I believe that I can if I lost three hundred dollar kò lè ṣe nǹkan kan fún mi if he lost that three hundred dollar àwọn bóyá o fẹ́ ra cream o lè suspend the cream o fẹ́ ra àwọn kankan o lè suspend yẹn but owó school kò ní you understand me bọ́mọ mi dẹ̀ ṣe dé ẹ̀gbẹ́ ibi tí inú ẹ̀ bí mi dédé mi ò fẹ́ kó wọnú flat mi inú ẹ̀ mi ì láìkẹ̀ ibi tí mo ti ń dislike ẹ̀ dé mo ní kó lọ bá ní corridor mo wá sọ fún mo nínú ilé mi rọ̀fù ilé mi ò rọ̀fù tó bá rọ̀fù ẹrù mo kó sí kì í ṣe pé dọ̀tí wà ń bẹ̀ kì ṣe tó bá jẹ́ pé wà mo kó ẹrù síbẹ̀ kì í ṣe pé bóyá mo kó dọ̀tí síbẹ̀ ẹ ti ń sàn mo ní kó lọ bá ní kọ́rídọ̀ ó lọ bá ní kọ́rídọ̀ three hundred mo tún sọ fún o mo tún sọ fún obìnrin yẹn mo ní three hundred mo ní my daughter will try three hundred with you ní no problem bókàn ṣe débẹ̀ bá bókàn ṣe kó sọ ọmọbìnrin yẹn lórí bóyá ọmọ yẹn lórí bóyá ọmọ yẹn bóyá bóyá mi ti ẹ̀ mọ́ àlè sọ pé bóyá ń lo oògùn torí kò sí nǹkan tí wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan là ń gbọ́ náà ta gbọ́ táwọn náà ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta kan fojú kúrò ń bẹ́ bíi pé àgbọ́n nítorí mi gbaná máa sọ pé ó rúdù mi yà ń wo kókó nílárukú yà gbàgbó àgbélébùú ẹ̀ kò sí ní tó kàn mí pẹ̀lú wọn. lọ́mọ mi bá débẹ̀ yẹn tí òun rẹ̀dí mo ní kò yọ bó bá ṣe gba gbogbo ọmọ mi nìyẹn ló bá ní ẹ you but kó tó di pé ó gba owó yẹn tí wọn mọ mi pè mí pé ó wá ní ìkànsí wọn ṣe promo wọn ṣe promo kan sí sí sí sí o pé promo yẹn ń kán ó dẹ̀ máa di dọ́là ń sìn ó máa ṣe kiri kan tó wá dẹ̀ ti ṣe kiri kan ń sìn ó wá sọ bíi pé bóyá ṣe ló fẹ́ assist mi assist ọmọ mi bọ́ mi three hundred lèmi sọ pé ọmọ mi kò kó sí bó ṣe gba gbowó yẹn nìyẹn oh, bóyá ó béèrè ọmọ mi pèlò ló ní láàkáǹtì ní o ó ṣàgbàgbó tó wà lọ́wọ́ ọmọ mi yẹn that's how the woman collected the whole money ìgbà tó mọ̀ mi wá wọlé tó wọ́n fi owó money yẹn mo wá wọ́n expect pé next week wọ́n dẹ̀ ṣe sọ fún wa tẹ́lẹ̀ pé tó bá ti di next week o àbí wà ó máa máa bẹ̀rẹ̀ sí ìdòwò but kò ní pọ̀ mo ní no problem nígbà tó wá yá inú kọ́kọ́ bí mi pé báwo lẹ ṣe máa ṣe irú nǹkan báyẹn ló ṣàn ṣàlàyé pé you get kìnìkan kìnìkan bó dẹ̀ ṣe di ó kọ́kọ́ di ọjọ́ bó ṣe di after a week àbí two weeks bó ṣe pè nìyẹn lọ́mọ mi bá gbé call mo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi wá ní have you get uh, you, you hand your your your bó bá ń sọ fọmọ mi pé ó ti hand owó o bá tẹ̀ wò pópó gidi wá sọ pé kọ́mọ mi lọ gba five dollar mo ló gba one thousand lọ́wọ́ ọmọ ó wá ní kó gba five ó ní ó ti ó ti ó ti wọ́n ti fún five dollar o five dollar tó ń fún yẹn náà kò ní lè gbà jáde o five dollar tó ń fún yẹn kò lè gbà jáde o tó wá tún di after two weeks wọ́n tún ní kó gba five dollar míì tó bá tún ti tó after bíi two months or three months wọ́n á tún sọ pé kó tún san owó míì sí ten dollars, tán ti fún kò tí ì gbà o owó yẹn ọmọ mi ò gba ten kọ́bọ̀ jáde bóbìnrin ṣe play game tó play game tó play game ó dẹ̀ ń gbé nínú ilé yìí òyìnbó ní ọmọ Haiti is a Canadian citizen now but it's from my original from Haiti just like Bíbọ́lá Fọláṣadé ṣe wá láti Nàìjíríà all this thing wọn ò lè gbarú ẹ o bójú òun ló ṣẹ̀ sí níjọ́ yẹn ó máa ti pọlọ́pàá ó lè nìkan pọlọ́pàá wọn á Now, all these Nigerian people, a lot of things is going on all over the world about the fraudsters. And our country, kìí ṣe Nigeria government o, a lot of Nigerians are involved. Kìí ṣe Nigeria nìkan o. No, now, the system táwọn nàìjíríà ń lòun sí ni pé tí crime kan bá ṣẹlẹ̀ wọ́n máa bọ́ sórí social media wọ́n máa pariwo justice o for lágbájá for tẹ̀mẹ̀dù those fraudsters now using money that is now hard to transfer to accounts to those to those gold farming when they transfer twenty thousand example dollar they will promise then that if I transfer this money to you we are going to share it you are going to take your percentage and give him the remaining one this is what they are using gold for me now using gold for me to do they will share that money all of them they will donate the money to the accounts they are doing fraud o EFCC Nigeria police wọ́n ti ń fi òkú Mohbad scam tó See tí ò bá jẹ́ wípé wọ́n ṣépè gan lẹ́nujọ́ mẹ́ta yáṣírí mi ò ní kàn fún Bukky Jesse bọ̀ bó ṣe ń fi ọmọ yẹn ré ìyá Mohbad náà ló gbẹ́rù sórí ṣàmọ́ pé n tí Bukky Jesse tí wọ́n ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí ni wípé ó tún blọ́ọ̀kù bàbá ìyá Mohbad ó ní kẹ́nìbọ̀dì má dáwó fún ìyá Mohbad o ipe wọ́n ti gba ilé fún ipe gbogbo ohun tó lọ ṣe tó lọ ń gbẹ́rù sórí ní ìdúmọ̀tà àbí níbi tó wà yẹn ó ló kàn ń pretend ní káwọn èèyàn ba lè máa ṣàánú ẹ̀ Bukky Jesse tí ò bá bímọ o Bukky Jesse tí ò bá wọn tan tí ò bá wọn ṣe gbogbo wọn pátá ni wọ́n ń fi owó yìí àkáǹtì ọmọ yẹn gan fi ń scam o scam yẹn dẹ̀ ti tó báyìí o la ṣe pé aláàtì aláàtì o efcc ẹ ṣe nǹkan kan sí o lọ́ọ̀yà ni wọ́n fi ń kẹ́wọ́ sí wọ́n fẹ́ gba advocate wọ́n fẹ́ gba lọ́ọ̀yà bóyá lọ́ọ̀yà tó bá wọn ṣiṣẹ́ united nations wọ́n fẹ́ lọ gbà mí kò yé mi tó fẹ́ fi fifty thousand dollar are you getting me àwọn tó dẹ̀ lọ́mọ yàtọ̀ sí bàbá Mohbad tó ń gbowó wọn ò fún ìyá Mohbad lówó o Bukky Jesse ó gbé kinní wá lánàá wọ́n ti sọ lórí láìsà tí gbó fẹ́ kọ́ ilé ó dẹ̀ fẹ́ kọ́ rẹ́sítọ́ráǹtì mẹ́rin ní ẹ́stéètì tó wà ní Lẹ́kì tí ó lóun bá wọn tà tó lóun ti di àbáṣẹ́dọ̀ o wọ́n kọ́ aláti o ẹjọ́ o ẹ bá wa wá nǹkan ṣe sí o EFCC detective Nigeria detective police IGP wọ́n ti sáàmù tó o let's say no to scamming and fraud duo àwọn tó ń talé tó ń ralé lórí Facebook yẹn náà máa ní àwọn títà àwọn títà àwọn fúrọ́sà ló ń sanwó fún wọn o sísẹ́ẹ̀mù ni wọ́n fi àkáǹtì wọn ṣe cash tẹ́ bá gbọ́ àgbà káṣà àgbà píkà how much is money now you know say they dey use account tó tún gbèsè business account for criminal alert for money fraud ìtàn ṣe nìyẹn o wọ́n ní wọ́n ń talé wọ́n ń talẹ̀ Facebook owó fraud wọ́n máa ní à àwọn aráàlú òyìnbó wọ́n ń náwó gan àwọn olè ló ń lo àkáǹtì yẹn wọ́n ń bá wọn píìkì owó jáde ni o tọ́ bá ti ní wọ́n ń talé bí ti allocate ilé fún wọn bí wọ́n fún wọn ní ilé mẹ́ wọ́n bá ní wọ́n talé tá bá sanwó sàkáǹtì wọn á ní wọn lé ni wọn ló ti ra ọjà ìyẹn ti lọ nìyẹn ní ìwà kò ra ilé kankan kò ilẹ̀ kankan o kò ra ilé kò ilẹ̀ o owó tán bá sọ sàkáǹtì ẹni tó nílẹ̀ bóyá fifty fifty ni bóyá thirty sixty ni bóyá seventy thirty ni àmọ́ ọbọ̀ tí wọ́n ń pín owó ni wọ́n fi ń ṣe fraud ni o a tún ti sọ yìí fún yín tí a mọ̀ pé wọ́n kúkú sọ pé kò sí tó kàn wá pé ayọ̀dẹ̀ mi ò gbowó tí wọ́n máa fi ba ayé mi jẹ́ mi ò lọ sẹ́wọ̀n mi ò fẹ́ lọ ẹ̀wọ̀n mi ìdẹ̀fẹ́ kọ́mọ mi wọ́n ṣe ń ṣe fúrọ́ọ̀dù torí mi ò ṣe fúrọ́ọ̀dù àfẹ́ láyé wa lẹ́wọ̀n ṣó ti eyín àwọn frosta dẹ̀ ti gbá mi rí wọ́n ń dábàá gbọ́n sí ọmọ ní ó yọ̀dẹ̀ ni gbogbo àwọn èèyàn ń gbowó go for me lórí social media ọjọ́ kan ẹnìkan pè mí ó lóun fẹ́ sẹ́ndì owó sí mi láti ibì kan mo lọ sọ́dọ̀ ngbà yẹn wọ́n a ní Canada bíbá wọ́n wọ̀n mi ni pé kí n má gba owó kankan because ó máa ní ẹ̀yìn o mo lẹ́nìkan sọ pé òun fẹ́ fún mi lówó wọ́n ni. wọ́n lè lọ gba owó fraud kan send ẹ̀ sí mi tó máa bà record mi jẹ́ míwà wọ́n èmi ò ní lè get hold of them ó tọ́ dẹ̀ ni. Hmm. so àwọn fraudster ló ń sanwó síbẹ̀ yẹn gbogbo owó olè GoFundMe tán bá ti léèyàn kú náà fi ń gba owó sí o GoFundMe ni ṣé Nàìjíríà láàánú tó yẹn ni ṣé owó yẹn náà ni owó tó wà nílùú òyìnbó bí àwọn tó wà ní Canada bí ló ní wọ́n ń dá wọ́n máa láwọn tó wà ní Amẹ́ríkà ń dá owó owó fraud ni àtẹ́yọ àtàbí owó Nàìjíríà tán kó pamọ́ tán fẹ́ fi sísítẹ̀mù kó wọlé padà tán máa ní ẹ wọ́n dá sí wọ́n fẹ́ kó fún lọ́ọ̀yà ni ṣó ti yé yín ẹ̀yọ́ wọ́n kàn ń lo àwọn àkáǹtì wọ́n wá àwọn àkáǹtì systematically they are using people they are looking for account tí wọ́n máa lò àwa inú wa ò bò wọn ò lè wá sórí platform yìí wọn ò dẹ̀ lè kówó fún wa ó ti eyín àdẹ̀rẹ́dì láti gbà á ó ti yé yín owó fúrọ́ọ̀dù ń bà torí èmi ò gan èmi tí n bá tún padà dìde bá mi nífẹ̀ẹ́ kan fúrọ́ọ̀dù mi kì í ṣe rá o so but lójú ti yín torí àwọn nàìjíríà police náà àti gbogbo nàìjíríà gọọmenti náà wọ́n rí bíi pé ọ̀dẹ̀ ṣó yẹ kó máa báwọn èèyàn sọ pé o fẹ́ clean ìlú àlá fẹ́ clean ìlú náà tó ra mọ̀ pé nàìjíríà ò lè clean kì í ṣe nàìjíríà nìkan the whole world ṣùgbọ́n at least tán bá ń pọ̀ sí tẹ́ bá ń ṣe tán bá kọ̀ bu wọn at least ẹ máa ní lesser crime kò ń ṣe kí gbogbo ìlú ninety percent kó dolè kí ten percent wa máa rìn láì àwọn ten percent kó dáwọn ni kó wọn jalè ó ti yẹ yín nǹkan tá à ń ṣe nìyẹn kì í ṣe pé bóyá àníde owó àníde owó wọ́n pè mí sí wọ́n ní kí n wá ra wọ́n ní kí n wá ra kinní kan but ẹ eh, mo níde owó even owó tán fún wa tán dàsí wa ńgbà tá a dé kùbẹ́ẹ̀kì lásán gbà padà owó tí wọ́n fún mi tán sọ wípé ká máa owó tán máa ń fi relief táwọn United Nations ní ká máa fi owó rí owó refugee wọ̀nyẹn wọ́n ní kémi dá padà ṣé mi máa tún wá sọ pé mo fẹ́ ọlọ́run má jẹ́ god forbid owó ilé wọn fún mi ni tá máa bìlí pé legal money owó tí wọ́n fún wa tá bá ti dé tá máa fi relief wọ́n nítorí pé ń gbà yẹn bóyá wọ́n wá ra wọ́n bẹ̀ mí ra mọ́tò kan wọ́n sẹ̀ǹdì owó sọ́kàǹtì mi wọ́n ní kí n bá wọn fúra jà àwọn wò pé kí ló dé owó tó owó máa wà káǹtì ẹ tó ń dẹ̀ tún fún ẹ lówó tó sọ fún wa owó yẹn ìbá jẹ tí ìbá máa jẹ tí ẹjọ́ ti yé yín mẹ́yẹn so àwọn ilé tó ń tà lórí Facebook yẹn wọ́n fi ń scam ní gbogbo owó tó máa ní táwọn èèyàn ń sọ́fà nàìjíríà tó máa ní wọ́n sanwó kan fún wọn owó fúrọ́ọ̀dù ni o mo kàn já yín náà ni mo kàn sọ fún yín tẹ́ ẹ̀ bá tún mọ̀ àwọn tó ń talé lórí tó ń talé tó máa ní wọ́n lọ ń ṣe ẹja àwọn kan wà lábúrọ̀dù wọ́n ń invest ẹja hmm. owó fúrọ́ọ̀dù ni o mo ṣe ń fi sísẹ̀mù kò wọ̀lú nìyẹn o ṣó ti yé yín ẹlẹ́ṣẹ̀ máa rí pé míì máa dìjà wọn láwọn fẹ́ gba owó wọn padà pé wọ́n san owó kan hundred seventy million kan hundred million kan wọ́n fẹ́ gbà padà ẹni àlòwò rà tó bá yá oyè tán bá ṣàrí tán bá máa gbà létà wọ́n ṣàkó fún wọn fraud ni o EFCC Nigeria police ẹ̀yin Interpol ẹ ṣe nǹkan sí o ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní etí àwọn gófọ̀mù yẹn ẹ mọ̀ pé wọ́n sọ́nsìn àti ti EFCC ẹ ṣe nǹkan sí o bó bá dẹ̀ jẹ́ pé torí mi ò rò bóyá àwọn EFCC ò lè bá wọn lọ́wọ́ ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé àjọmọ̀ kò lè jájọmọ̀ anybody náà ẹni inú jìnnà jọ̀run ṣá mi ò sọ pé àjọmọ̀ anybody mi ò sọ pé bóyá àwọn efcc kan máa torí kò sí ìyẹn bó ṣe jẹ́ o brẹ̀kẹ̀tẹ̀ ẹlẹ́ máa fún wọn ní mr brẹ̀kẹ̀tẹ̀ èmbèlémbè àbíkaná lẹ́yìn jẹ́ you say you are going to give them lawyer that time they been collecting money on this social media over Mohbad case justice for Mohbad now Bukky Jesse Bukky Jesse now say you need they need another fifty thousand US dollar for another lawyer for justice for Mubad, <laughs> apart from the one they've been collecting Fred go for me the two weeks ago I mean last week somebody in a on a in a platform I saw the somebody a lady among those people seeking for justice for Mubad. do you know what happened he posted about five to six GoFundMe accounts. And all those GoFundMe accounts, a lot of money on it. You understand me? They've used that GoFundMe account, those GoFundMe, to collect money on behalf of Mubad, And the Mubad mother now is suffering. Okay? They committed serious fraud, I mean, fraud. lẹ́ni tí mo ẹni mo ṣe mọ̀ pé crypto àti ẹ bitcoin tó náà ń tà yẹn èyí tí wọ́n bà lọ́wọ́ ọmọ mi tọ́lẹ̀ mi sì ń sọ pé ọjọ́ tí máa ti róbìnrin yẹn fèsì fẹ́ máa sọ fún pé ìdá kó so owó yẹn fọmọ mi or kó lọ ká lọ sí police station bọ̀ lónìí sìn nígbà tí wọ́n lọ́sàn fẹ́ dòrú lẹ́ẹ̀kan ọmọ mi bọ̀ ta ó lọ sórí òkè mẹ́ẹ̀ ó lóun bá ń bẹ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀ ó wá ń ṣàlàyé pé ẹ wọ́n ti stop ẹ̀ ní Canada wọ́n ti stop ẹ̀ lamẹ́ríkà ìyẹn kí àwọn nǹkan tó ń ṣe yẹn mo ní gbogbo owó tó ń wá maybe they are going to look for lawyer ẹ̀ ń gbọ́ and now maybe they are going to look for lawyer ṣé ti rí ẹ tètè stop Bukky Jesse o ẹ lọ sórí Bukky Jesse plus go for me tí gbogbo wọn tó ń post lórí Mohbad case yẹn EFCC Nigeria stop them all of them should be arrested should be queried those money should be queried because come when èèyàn máa hard come and hide not hard come and hide is under issue to scam and to take advantage of people as if other are foolish as if other are foolish Only here iye ẹkún tí mo sun lórí bíbá yìí o mi ò gba owó lórí monetization lórí platform lórí ọ̀rọ̀ platform ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n restrict platform mi all these criminal no mama gbèrú ní àwùjọ wa all these criminal want to be exempt more than the good people and they want to what they want to shut up people's mouth this go for me that they open on Mohbad's case on behalf of Mubat for justice all the people who have collected money should be queried EFCC query them gbogbo wọn máa ya fọ́tò wọ́n máa ní wọ́n máa ṣe party now you know wọ́n máa ṣe fraud and they be calling you that you are decent that you don't want to involve in wọ́n máa pè ní fool a kì í ṣe fool gbogbo lẹ́yìn ṣe pé bóyá ní interest nínú ẹ̀ láti bá but tí wọ́n bá ń ṣe nǹkan búburú tí ara lé ènìyàn bá ń jẹ kòkòrò tí kò dára tí wọn ò sọ fún tára nàìjíríà bá ń ṣe a lot of scam tí wọ́n bá sọ fún kán mú wọn ọhọhọ ẹ̀ náà tán máa fi àfẹ́ta yẹ lómi kò ní jẹ́ ká sinmi Bukky Jesse ń sìn ó ṣépè fún Liam dáadáa ó ń bú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti ya Mohbad yẹn ó tẹ ojú wọn ṣàkàṣàkà ó pa irọ́ lórí kéèsì tí wọ́n tí wọ́n tí ìjọba ò ti sọ pé ẹni báyìí ló pa Mohbad ó dẹ̀ ń gba owó ó tún wá ní sí òun nídìí fifty thousand dollar US dollar fifty thousand US dollar should be around seventy million to eighty million fifty thousand US dollar should be around seventy to eighty thousand US dollar I mean Nigeria I mean you see fifty to seventy million no sixty báwo like eighty million Nigeria money ló ní wọ́n fẹ́ fi gba sands Hmm. Mohbad wọ́n ẹni tó dẹ̀ ẹ rí ìyá Mohbad bọ́n ṣe ló ti fẹ́ fún pa tó mú Liam tó fojú ẹ̀ gbolẹ̀ wọn ò ní fojú ẹ̀ gbolẹ̀ Liam tí wọ́n ń jalè lóríṣiríṣi lórí social media yìí tó dẹ̀ wọ́n máa ba ayé àwọn èèyàn jẹ́ owó fraud tí wọ́n tún kó wọlé systematically ni wọ́n fi ń lo justice for Mohbad for, for fraud o a sọ fún yín pé kẹ́ lọ wo àkáǹtì bàbá Mohbad wọ́n rò bóyá ṣe là ń jẹ́ lọ́ọ̀sì ẹ̀ a sọ pé gbogbo àwọn tó ti owó àkáǹtì tó ti fi gba justice for Mohbad ẹ lọ wo gbogbo àkáǹtì yẹn àwọn tó ń talé tó ń talẹ̀ lórí Facebook ẹ wo àkáǹtì wọn àwọn ẹ́sẹ̀tì wèrè kan wọ́n máa lọ mú ilẹ̀ ọjọ́ tí wọ́n ti ń talẹ̀ àjá yẹn sìn bí gbogbo èèyàn ṣe polówó ilẹ̀ àjá ní ilẹ̀ àjá tó ti tán láti bí ọdún mélòó kan ilẹ̀ àjá yẹn náà ìmọ̀ sọ pé wọ́n fẹ́ ta ẹ̀pẹ́ tó ẹ̀pẹ́ express náà ni tó Ìbàdàn yẹn kò tán rí One máa pariwo because that's what they want to be what they are using system to tell people that ilẹ̀ ni wọ́n ta o so that people will be loading money to their accounts fraud money now they be loading it to the people's accounts now they be calling it customer account mo pe kí lorúkọ ètò ń ta lẹ́yìn yẹn PSO man property mo pe ètò tuntun wá polówó ọjà lẹ́yìn tí Bukky Jesse bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tó fẹ́ bá yé Liam jẹ́ ọmọ òkú ọ̀run tó fẹ́ pa jẹ wọ́n tó wá gbé ilẹ̀ fún kó máa tà àti gbọ́ ilẹ̀ yẹn wọ́n fẹ́ fi ṣe scamming nígbà tó ṣe yẹn tán lánàá ó gbé gofọmi síta lónìí olóhùn nídìí fifty million lẹ́sẹ̀kẹsẹ̀ fifty million um, no olóhùn nídìí eighty million naira tán fẹ́ kó fún tíṣà tán fẹ́ kó fún lọ́ọ̀yà ó wá sọ lórí platform ẹ̀ lónìí pé lónìí o láti sin lọ kí n ṣe gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ lórí tó bá ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ Mohbad wọn máa sọ síta mọ́ o ṣé Mohbad jẹ́ fámílì ẹ̀ ni ṣé Mohbad ṣóun ló bí Mohbad ni wọ́n ìpariwo pé ọmọ ẹ̀ kan wà lẹ́wọ̀n ó lọ jalè ó lọ ṣe lé kí ló dé o London police o help o we need help o Bukky Jesse is is scamming people o we go from me Mohbad died they want to kill the little boy of Mohbad and the mother and they are using the Mohbad body to scam. Help! We need help! Help! We need help! Help! United Kingdom police FBI they are scamming a lot of money they are sending from America sending from UK all this go for me they are using it to scam another system of you scamming using the money to load people's account and they will lie to you that they are selling property that they are selling houses back home in Nigeria and the fraudster loading their account with money. The fraudsters are loading their account with money and they're deceiving people that they are using selling land. It's a fraud. It's a fraud. Let's say no to fraud. Say no to fraud. Say no to fraud. Send her to scamming. Go for me scamming. Go for me tí mo gbé sórí social media mi báyìí rí. Kò sẹ́nìbọ̀dì tó sanwó síbẹ̀ rí. Nígbà tí mo gbé tí mo ní mo ní kéèsì náà yẹn. Nobody only person paid there was my daughter. Only my daughter paid to the accounts. Nígbà tí mo ní mo need the justice nígbà tí mo wà ní court. Any little money I spend in that case I spend it from my purse. tell me báwo ni wọ́n ṣe ní máa fi sísẹ̀mù pa àwọn èèyàn sọnù lórí social media kán bá lè sọ pé ẹ lọ́ máa bèrè fún GoFundMe so the fraudster will be sending money to the place wọ́n máa jọ ṣe àpapín fifty fifty wọ́n máa gbọ́ lórí sí báyìí wọ́n bá ti gbọ́ sí foundation ni foundation ni foundation ni oh God hmm. full of fraud kí ló dé àṣírí àwọn èèyàn ń tú gan o à hmm. ń hmm. sọ fún yín sìn àṣírí àwọn èèyàn tún gan o. Let me play this for you from the mouth of Jesse, Buki Jesse. ṣé ń gbọ́ mi. now. ẹ gbọ́ nǹkan tó sọ níbẹ̀. listen. we tried our best we tried our best to to get you okay god bless you thank you thank you boss yeah okay thank you baba mi thank you thank you ẹ ṣé ẹ̀yin tèmi ẹ̀yin má jò bàjẹ́ méjèèjì ẹ ṣé. Now, you all ask for it. I am not going to condemn anybody tonight, but gbogbo wa la mọ̀ pé lọ́yà tí bàbá ń lò he's tried his best I'm not going to condemn his work but he is not a senior advocate of Nigeria hmm. Am I communicating? ṣe wá rí bí kéèsì ṣe ń lọ kò ń ṣe gbogbo nǹkan la máa sọ fún yín níta. why. but i will try my best. why lisi o kì í ṣe gbogbo nǹkan la máa sọ fún àwọn ta níta ṣé fámìlì ẹni Mohbad ni ọ̀rọ̀ DNA test tí òye kan sọ tó jọ̀rọ̀ nulẹ̀ olú ẹ̀sọ́ níta ẹlẹ́fẹ́ DNA ó wá di kéèsì ọmọ ẹni tó lọ́mọ ìyá Mohbad ó wá di pé ń ṣe ẹ̀ ni wàá máa sọ́ǹta wọn ò bí yín dáadáa ẹni bá ti tún gbowó lórí ọ̀rọ̀ Mohbad justice for Mohbad ẹ̀yin ni kú kàn ọmọ yín ni kú kàn tó máa fi gbowó lórí social media àdàbí àdàbí tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn láyé tẹ́ máa bà tẹnìkan jẹ́ tẹ́ máa máa forúkọ wọn gbowó tẹ́ máa tún wá fẹ́ gbé ọmọ tí ẹnìyẹn bá bí tẹ́ máa tún fojú ẹ̀ máa gbolẹ̀ ìyá ọmọ ẹ máa fojú ẹ̀ gbolẹ̀ ẹ wá sọ kì í ṣe gbogbo tẹ́ bá ṣe ń sílẹ̀ máa máa ṣe ń ta àṣírí yín ní bò Bukky Jesse ọpọlọ òṣì tó ló fẹ́ lò yẹn you going to jail I promise you Bukky Jesse you are going to jail sori tó bá jẹ́ pé ò búlì Liam àṣírí ẹ̀ ò ní tú wọ́n ní kó o búlì Liam kẹ́ ẹ wá fi òkìrí yẹn kẹ́ ẹ fi ṣe business fraudster you are a fraudster you cannot escape it I promise you gbogbo àwọn tí local one ní nàìjíríà ò bá ṣe the international one will do they will deal with you i promise you Bukky Jesse you àti àwọn fraudsters yìí mo sọ fún wọn ní ọjọ́ yẹn tó bá pé wọn ò já ọmọ mi ní olè one thousand yẹn ṣe mọ̀ pé ó possible kí n má bàa sọ̀rọ̀ wọn jáde kí àṣírí wọn má bàa tú do you know one thousand dollars? tí wọ́n gbà lọ́wọ́ ọmọ mi yẹn he actually cost all the people who have been stealing it cause them problem you don't know ni mo sọ fún yín pé ọlọ́run ní agbára gan lórí platform ẹ máa rò pé bí mo fi ń boast ni God is so powerful you don't try nonsense with my daughter with me àṣírí ẹ ò ní bò mọ́ lọ́jọ́ tó bá ti jà mí lólè ọlọ́run tó dá ayé àti ọ̀run kò ní bú ẹ ní àṣírí mọ́ bó ṣe jẹ́ gangan ní ọ̀rọ̀ ọmọ Liam yẹn nìyẹn ọmọ kékeré yẹn Bukky Jesse ó ṣe èpè fún lẹ́yìn tó ṣe èpè fún tán wọ́n wá gbé ilé fún ẹ kó máa tà àwọn tó bára lé lọ́wọ́ olè ni wọ́n sẹ̀ EFCC Nàìjíríà wọ́n máa coach wọn ìyẹn mi pé wọ́n prove wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ the one international war we are calling them now ṣé o mọ̀ pé o pe Amẹ́ríkà ṣé o mọ̀ pé kò wọ́n respond sí ẹ tí n bá pe Amẹ́ríkà sí ẹ wọn ò ní dá mi wọn ò ní ṣe bí pé wọ́n dá mi lóhùn but they will go on your case wà á mọ̀ wípé gbogbo yín ayé yín ò ní kò ní kò ní sẹ́tù mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ṣẹlẹ̀ wicked ni you wicked me on this social media I wicked you bẹ́ẹ̀ ni mo sọ fún yín I wicked you from the middle of n fọ́ gbogbo ẹ̀yìn ẹ̀dànù gúnmi lọ́dọ̀ kí n lọ́ lọ́lọ́ sẹ́ẹ̀ dá mi dúró kí n fọ́ gimórí ẹ̀ ṣèkà fún mi kí n tú àṣírí ẹ̀ yamayama jàmí lọ́lẹ̀ kí n tú po. listen. láti má jẹ́ kí nǹkan tó ká fi nǹkan bù fún yín ṣe ń mi. ẹ̀yin wo. now ibi tí kèsì ń lọ bó ló lọ. because we want a good justice for baba we decided to get. baba is not the one that need justice Mohbad ni wọ́n gbèrè fún justice fún kì í ṣe baba ló kú ó ti yé bàbá ò bèrè fún justice kọ̀ọ̀kan ó lè ní ẹ́ bàbá gan ti ń jalè you want to ask for justice for Baba? bàbá what Baba has told you is too much is enough is enough now we put stop to the stealing stílí ah, wọ́n ní wọ́n fún bàbá ní eight million àbí four million kó tó di pọ́ ọmọ ẹ̀kú a ní kí àwọn ọlọ́pàá nàìjíríà ọlọ́run ẹni ìwé rush tá a bá ti sọ̀rọ̀ pé kí efcc máa ṣe wọ́n máa ṣe ìgbà tá a bá fọkàn sí náà ni wọ́n máa ṣe wọn ò ní fẹ́ wọn ò ní fẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n má bàa sọ pé ìwọ ló sọ̀rọ̀ ó ti yé bẹ́yìn àwọn tó dẹ̀ máa ń fẹ́ ṣí iṣẹ́ tí bá ti ṣe tán máa sọ pé àwọn ló fẹ́ gba ogún ẹ̀ ẹ̀yin náà máa dojúkọ tó bá ti yá ó ti yé bọ̀tọ̀rọ̀ tá à ń sọ yìí kọ̀ǹfàmẹ́tò ó ní jẹ́ ká gbọ́ kíni ní orí Facebook tí èmi ti sunkún fún oṣù mélòó kan tí mo sick tí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ wá ní òní fẹ́ jẹ́ ká gbọ́ olórí burúkú ìsẹ̀yìn gangan làṣírí máa tó tú níbo ni ìyá Mohbad sọ pé ẹ ń forúkọ ọmọ òun gbowó ẹ̀dẹ̀ ń búlẹ̀ òun strange bó ṣe fún obìnrin yẹn tó olóhùn bẹ́ẹ̀ mọ́ ó lóun máa fẹ́ fún un lọ́rùn pa ìwọ náà máa rẹ́ni pé chichichichichichi sọ ọba ìyá Mohbad ó máa gbọ́ mo fẹ́ fún lọ́rùn pa ìwọ lè ìwọ lè búkì búkì yẹsẹ̀ wo frosta ò nílé gbé mọ́ o ní nàìjíríà frosta ò nílé gbé mọ́ ẹni owó tó bá ti ná sìn àwọn tó sì ń yọrùn kan tó sì ń ṣàkó òṣì kan nǹkan sì máa hot fún wọn kì í ṣe rọ frosta ò lè kówó fraud kan kó ló fẹ́ kó lọlé tó bá yáwó tó bá fi ṣòwò is another thing but kó kówó fraud kó wá ló fẹ́ lọ máa fi bùkà nàìjíríà kò possible tó láwọn tó yìí ń tán invest nílẹ̀ àṣírí máa tú rẹpẹtẹ àtàwọn tó wà nílùú òyìnbó tán fẹ́ kówó yẹn padà wá sílé tán fẹ́ gbà lára owó yẹn tán fẹ́ fi sísẹ̀mù bá yín kẹfẹ́ bá wọn máa kó lára ẹ̀ money launderer fifty million wọ́n fẹ́ fi gba lọ́ọ̀yà. ó ga ọ ìwọ tó sọ pé bàbá sọ wípé each time tó bá ti jókòó sí kóòtù wọ́n máa gba one fifty thousand tó sọ pé tó máa lọ́dún mẹ́ta ń ìlú ló máa jẹ́ tó sọ pé bíi three million or five million wọ́n ń gbà yẹn ìwọ ni wọ́n fẹ́ gba fifty torí pé advocate ni àbí ṣó lọ jí lọ́ọ̀yà wèrè tẹ́ lọ gbà yẹn ṣó lọ jí Mohbad padà wá sáyé ni ṣé lọ́ọ̀yà yẹn ó fẹ́ lọ jí Mohbad padà wá sáyé ó yẹ jẹ́ agbọ́ o. a senior advocate of Nigeria now gbogbo yẹn lọ google senior advocate of Nigeria owó tó ń gbà ń ṣòwò kékeré náà bí owó ṣeré náà bí ṣeréṣeré ẹ bá mi máa kọ̀ǹkọ̀ tẹ bá ń support. Hey. Baba Mohbad ti gbowó tí bàbá Mohbad bá takú tó tí wọn bá ti lo etí bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ ló fẹ́ fún wọn ẹ nígbà lọ́ọ̀yà mọ́ nísìnyí wọn bóyá wọn ò ní béèrè fún justice fún Mohbad mọ́ ó dà pé fẹ́ da kéèsì yẹn systematically ó lè wọ́n ti sọ pé ó lè lẹ́yìn jà àti mi believe gbogbo yín ati kúdí gan gbogbo yín platform yín wọn náà ti fi gba owó owó London ẹ máa máa gbójú tí ó lè majority of you that is seeking for justice for Mohbad Your boyfriend is a thief. Your husband you marry is a thief. He has come am America before. All of you, I'm not getting it. Hey, eh, eh, hey. Eh. Oh, another day they be showing me. Uh, look at me and my husband. Hey, all of them that is seeking for justice. So all this fake justice for Mohbad, their boyfriend, their husband is a fraudster. Some of them, their husband is even ex-convict from America. They chase them after they finish their their jail they travel to another country and be doing evil. Ah! kásẹ̀rẹ̀ ẹlẹ̀ kásẹ̀rẹ̀ ẹlẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ àti rí how àwọn people be calling me thief i mean people be calling me fools fools èmi ò mọ. oh god. nǹkan tí mò ń sọ ṣé ẹ ń gbà senior advocate of Nigeria la fẹ́ lò because ibi tọ́wọ́ yìí ń lọ fẹ́ we no go gree for anybody no gree baba Mohbad no gree for anybody supporter of justice our supporters of justice. olè ni yín olè olè supporter baba Mohbad baba Mohbad olè tí baba Mohbad bá ti fẹ́ ṣẹjọ́ kó kówó jáde ní baba Mohbad bá ti fẹ́ ṣẹjọ́ Bukky Jesse kówó jáde olè ni yín you are now thief okay ibi tọ́rọ̀ yìí ń lọ báyìí ibi tí ọ̀rọ̀ yìí ń lọ bàbá Mohbad ó gree for anybody bàbá Mohbad lọ kówó ẹ̀ jáde owó ẹ̀ lọ jáde owó ẹ̀ wo níbi tó lọ sí ẹ a máa dàrú ìgboro máa dàrú mi mi ti ẹni pé mo máa ń pẹ̀pì fún yín bàbá Mohbad what of justice for Mohbad etí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ló ń kẹ́ wá gba just àmì adájọ́ àmì lọ́ọ̀yà tó lóun fẹ́ gbà fún yín tó lóun fẹ́ fún yín tó ti pè ń jọ yẹn Only thief alert alert alert London police London police some Nigeria in your country they are scamming people they are fraud they are frauding people they are fraudsters FBI they are using mobile case stealing frauding people ah olórí burúkú nìyí ṣá wàá máa gbá gbogbo ọmọ abos táni yẹlẹ yìí àwa ti lọ́wọ́ a ti ẹkiri kan o ayé yín máa bàjẹ́ kì í ṣe rọ ayé yín máa bàjẹ́ bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ yìí ayé yín máa bàjẹ́ ó máa bàjẹ́ fún yín gan kò ń ṣeré wọ́n máa gbọ́ pé òṣì ò dáa má fi kàn mí òṣì ò dáa ìyẹn má fi kàn mí ó ti ṣe kéèsì ó ti ṣépè fún Liam ẹ fẹ́ máa náwó gbogbo yín tẹ́ máa lọ bá Liam tẹ́ máa lọ bá Mohbad ló pọ̀ jù gbogbo yín tẹ́ ti fi orúkọ Mohbad gbowó gbogbo yín gbogbo èpè tí ìyá Mohbad ṣe fún yín yẹn ló máa ṣe gbogbo èpè tí Wùmí ṣe fún yín ló máa wá sí mu ṣe gbogbo yín pátá gbogbo tẹ ti forúkọ òkú yẹn tẹ fi gbowó ah! gbogbo yín pátá ẹ pẹ̀lẹ́ ẹrù yín mọ́ ẹ pẹ̀lẹ́ irú ẹrù yín mọ́ àkókò ti tó ẹ lọ bá Mohbad ẹ ti bayé jẹ́ ẹ ti bayé jẹ́ lórí burúkú yín olè olè frosta olè we not grieve for anybody. Sebo. yes please. ó fẹ́ senior advocate of Nigeria. ó fẹ́ kọ́lé ó fẹ́ kọ́ restaurant. owó wọn pọ̀ gan. lórúkọ and I know. ṣé orí nǹkan tá a lọ́ba ṣe ó lè amúrọ̀bà ní alọ́ba o alọ́ba is a thief yeah A loba is a thief abájọ alábà náà ní ẹ eh, ilé wa yìí ọmọ yẹn òun ló ń fún wọn lóúnjẹ gbogbo lé wọn òun ló ń fún wọn lóúnjẹ ìdí ìrírú wọ́n dẹ̀ máa ní wọ́n ṣe ní at age of kí ni ó lè. together we can raise that money. Eh? please ojú ò ní tì yín ibi tẹ́ bá ti mú owó yẹn kò ní wọ́n yín now let me give you his name go and read about him check him out read about his gbogbo iṣẹ́ tí dáàdì yẹn ti ṣe láyé he has always been a winner mo ti sọ fún yín pé falafala. Fala, underrated ni àwọn tó mọṣẹ́ jù lọ́wọ́ tó dẹ̀dẹ̀ sàn. Mm. am I communicating? ẹ jẹ́ kí fún ilé òkú ẹ̀kẹ́ lọ google it his name is barrister Wahab Shitu google it. wọn ò tiẹ̀ pé barrister kọ. Shitu ẹ̀ta fẹ́ lò sí i nìyẹn. ẹ̀ẹ́ ló dẹ̀ fẹ́ gba fifty million. ẹ́ ó fẹ́ gba àbí èlò ló fẹ́ gba barrister Shitu ló lẹ́ nídìí fifty fifty thousand US dollar go for me. so no is a falafala àbí ṣítù gan tẹ́ ẹ sọ pé ṣítù yẹn gbogbo àwọn ṣítù tí mo ti mọ̀ bí wèrè bí òsínwín ni wọ́n àwọn ṣítù tí mo ti mọ̀ Eh? wèrè bí òsínwín Situ orúkọ ò tiẹ̀ nídìí bẹ́ẹ̀. ẹ ẹ god bless you ọláyínká ọláyínká said their demand starts from twenty five million exactly twenty five million hmm. Hmm. wahab barrister wahab shitu ẹ google ẹ mo fẹ́ kẹ́ kúkú google ẹ kẹ́kọ̀ọ́ fún mi kẹ́kọ̀ọ́ ẹ sáré lọ kà á pa wọn màá ní sùúrù fún yín tí wọ́n máa ń bẹ̀rẹ̀ láti twenty five million we can do it. Hmm. we can do it please. ṣe bó gbowó lánàá ṣe bí ó ti jẹ́ àbánsẹ́dọ̀ fún kí lorúkọ estate kìíní tó ló fi jẹ wọn ò sanwó ni àbánsẹ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n máa kọ́kọ́ fún ẹ bí òtí fifteen million wọ́n kọ́kọ́ fún ẹ ṣe bó gbọ́ tí kìíní tí wọ́n bá fún ẹ fifteen million tí wọ́n náà bá fi ten million lẹ́ẹ̀mbẹ́ kò tó ni kò dá ni èwo ni they can do it you can do it. bàbá brẹ̀kẹ̀tẹ̀ ṣé brẹ̀kẹ̀tẹ̀ ló gbé sáǹsì ilé tó tó gbé wa ṣé òun ló gbélé ṣé òun ló gbélé wọ́n ti sọ wípé wọ́n máa fún yín ní brẹ̀kẹ̀tẹ̀ sọ pé ó máa fún yín ní bàbá Mohbad ní lọ́ọ̀yà lọ́ọ̀yà wo ni bàbá Mohbad tó wá kiri frosta gidi ni bàbá Mohbad bàbá Mohbad ọlọ́run má jẹ́ kí ẹ lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ pé ẹ ń wájọ́ sísì torí ẹ ti ń jalè torí gbogbo àwọn ọmọ tẹ kó síta náà tó ń bá yín jalè kiri ó lè ní wọn o owó fraud tá amẹ́ríkà bá rí i pé tó wọ amẹ́ríkà gbogbo owó amẹ́ríkà bó bá wà náà owó tó ń sẹ̀lẹ̀ sínú pépà àti inú gbogbo òṣì yẹn fún yín fbi náà máa fi gbé yín láti amẹ́ríkà àti ẹni tó wà lamẹ́ríkà tó represent yín yẹn wọ́n ló ń jẹ́ mú ìwá ó máa mọ̀ pé òun ò mú nǹkankan á mọ̀ pé kò ní mú nǹkankan délé ṣó máa mú ìwá ni kò ní mú nǹkankan délé bẹ́ẹ̀ ni mo sọ fún yín. any ń torí Ọlọ́run ẹ ń torí Ọlọ́run ṣẹgbọ́ èèyàn kan sọ pé the barrister I know him we will get justice bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ náà ń ṣe tiẹ̀ lọ àfẹ́ kó gbogbo ẹyin wá sínú báskẹ̀tì ni ṣó ti yẹyin sẹ́rí sẹ́rí àwọn èèyàn ti sọ pé good lawyer thank you àfẹ́ kó gbogbo ẹyin wá sínú báskẹ̀tì ni wọ́n lè sọ pé a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀ ṣé ń gbọ́ mi so say wọn only very honest man Say pé mo ò ní mú rọ́bìṣì wá fún yín hmm. but gbogbo nǹkan tá à ń sọ yìí náà a nídìí owó owó la máa fi fund ẹ a dẹ̀ nídìí part payment yẹn before the fifteenth so that wọ́n á lè lọ wọ́n á lè lọ sí. ṣe gbọ́ ìwọ tó fẹ́ justice ò lówó ò lówó ẹ kàn ń ṣe fraud ní gbogbo ìtẹ́ ti gbà all the money you have been collecting you have collected more than two hundred million two three hundred million on this social media and you see one twenty five million nígbà tó ti sọ pé wọ́n ti fún ẹ nílẹ̀ nbí kan kò fẹ́ kọ́ restaurant o fẹ́ sáré gbà yẹn tó bá gba fifty million wàá pín sí méjì àá èyí ó ga o. ok bó ṣe jẹ́ fáwọn kan náà nàìjíríà nìyẹn ṣáá tó ń kó yẹn fún wọn owó fraud tó máa ní wọ́n ń kọ́lé wọ́n rà ní gbà dáadáa. anyway. ìdòwò mm. náà ṣe ń gbọ́ mi because now let me tell you why we want that we want them to start as soon as possible so that they can be present at the corona let me tell you ẹ lọ bí any competent barrister or lawyer ṣe ń gbọ́ mi ṣe corona inquest tó establish yẹn according to lawyer tẹ́mi ti bá sọ̀rọ̀. no Sister Bolaji listen and listen let me tell you something now I jẹ́ kí n sọ according to info investigation tẹ́mi me ṣe ṣe ń gbọ́ mi ṣe ní inquest it is set up to establish what killed Mubad. now Corona inquest yẹn wọn ò pe nurse wọn ò pe garosha wọn ò pe gbogbo àwọn present níbi tí Mohbad ti kú. And very, very soon, the judge is going to be closing up. Any investigation about money corona inquest ṣe ń gbọ́, òun i court. Tí i court ò bá rí, i court ò bá information to jiná Nino inquest yẹn, wọ́n dakini da kinní yẹn nù ni. Wọ́n sọ pé ni Mohbad kú. Am I communicating? Ṣé me wọ́n máa sọ pé nọ́mà ikú ni Mohbad kú báwo dẹ̀ ni corona inquest ṣe fẹ́ gẹ̀ẹ́tì gbogbo fact gbogbo àwọn tó wà ń bẹ̀ láti gbogbo twenty four hours tí Mohbad fi kú wọn ò pè wọn kọ́ ẹ sọ̀rọ̀ wọn ò pè wọn kọ́ wá sọ̀rọ̀ up to today ṣe wẹ́ pé wọ́n pe prime boy wọ́n pe spending wọ́n dẹ̀ pe wùnmí wọ́n dẹ̀ pe àdúrà àwọn mẹ́ta yẹn ló sọ̀rọ̀ wùnmí ò fún wa ní wùnmí ò fún wa ní evidence. Wùmí ti sọ̀rọ̀. bàbá gómìnà wálé bàbá mú placenta ọmọ kò sọ nǹkan tó pa Mohbad fún wa ṣe ń gbọ́ ẹ bá mi dì í mú àdúrà náà ìgbà tó ní kó sọ̀rọ̀ ó sọ pé bí ń pò òun spending ìyẹn di fainting fainting. ṣé lọ́ọ̀yà tó wá fẹ́ gbà yẹn ṣóun ló fẹ́ kọwọ́ sí wọn lẹ́nu báyìí láti sọ̀rọ̀ ṣé lọ́ọ̀yà tó fẹ́ lọ gbà ń sí o ló máa kọwọ́ sí àwọn tí wọ́n pè síbẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n láwọn dákú tí wọ́n bá tún sọ pé àwọn dákú lọ́jọ́ tí wọ́n bá tún náà dákú kí wọ́n fẹ́ jí wọn ni. all of you are just ẹ̀ ń jalè ni o olè ò dẹ̀ da olè kò da fọmọlúwàbí ẹni tí ò bá fẹ́ ríru ẹ̀ òkò tó bá ti jalè díẹ̀ wá dẹ̀ tiẹ̀ dúró ṣì ń gbá àwa tá a bẹ̀rẹ̀ kéṣà àrí gbogbo yín pátá ni ah ó lè ní o ẹ smart gan o but ìyẹn ẹ̀kọ́ náà ń pè ní smartness ẹ̀wọ̀n ness lẹ́ni yẹn ẹ ní ẹ̀wọ̀n brain criminal brain ṣé lọ́ọ̀yà yẹn ló wá fẹ́ẹ́ ṣé tí ẹ bá gba SAN táwọn èèyàn bá rojọ́ tí wọn ò ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ṣó fẹ́ kọwọ́ sí wọn lẹ́nu ni tó bá ti gbowó tó sanwó fún SAN àbí wèrè àbí barista kílẹ̀ pé eléyìí tó lọ gbàgán kí n tún ṣe SAN barista tún ni ìwọ ò pé barista tún kéré tí SAN ni o pé barista tún kéré sí àbí ó kéré náà barista kéré sí SAN kí wá ló sì báyìí kí lórí burúkú. why you just promo promo you are just you are just okon okon okon okon okon okon okon okon okon ṣáà ń kọ̀ sí one thing or the other just because you o ti rí owó ń bẹ̀ owó yẹn dẹ̀ ti ń dùn mọ́ ẹ the fraud náà wá ti di cool fraud o ti rí fraud o ti ṣe fraud ẹ o ti wá di cool fraud fún gbogbo yín òun gbogbo yín ṣe ń tẹ̀ sójú ẹ wù mí o wùmí o kìnnì kan wùmí o ṣé ẹ̀yin sìn kó máa jalè ó ah, lè ló ń jà o gbogbo yín ó lè lẹ́ ń jà o. ìyẹn fi kú ṣeré primeboy ìyẹn wọ jerusalem ó wọ̀ lọ sí ó wọ̀ lọ sí ó wọ̀ lọ sí court but with this lawyer they cannot manipulate anything now tá a bá lo lọ́yà yẹn sìn Brekete. ṣé lọ́yà tí Brekete fẹ́ fún yín náà manipulate ṣé bí Brekete sọ pé ó máa fún yín lọ́yà sínú advocate gan ni wọ́n pe lawyer àbí kíní yẹn ń jọ yẹn lọ tó dẹ̀ pẹ́ ni ẹ̀ lórí láì ṣàtúgbò gbọ́ àgbọ́ kí ni wọ́n fẹ́ máa dá owó ẹ̀wú báyìí ti Bukky Jesse wà àtàwọn group àwọn àwọn kírímìnà kan tó ti sásá bẹ́ẹ̀ tó fẹ́ máa kó owó wọ́n fẹ́ máa fi yẹ́ ṣe systematically ṣe some fraud. ọlọ́run ṣe tiẹ̀ má ṣì mí gbọ́ o bàtà yẹ kó bẹ́ẹ̀ kẹ̀tẹ̀ kò dá sáwọn corona inquest nǹkan tí corona inquest bá yẹ gbé lọ sí court òun ni bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ máa fight. bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń retí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń retí kí ni wọ́n pè é autopsy result náà lọ ṣe ní ní tó pa Mohbad nílò ìbò òun ni tí wọ́n bá dé tó bá lọ gba lọ́yà láti ọ̀run wá ò ń gbọ́ kó lọ gba lọ́yà láti ọ̀run kẹ lọ sí burial ground kẹ lọ gba lọ́yà àwọn òkú ó ti yé tí wọn ò bá ti sọ nǹkan tí n tí autopsy bá ti sọ ó máa pẹ̀lú nǹkan tó máa júwe n tó pa Mohbad fún wa autopsy yẹn kẹ̀dẹ̀rẹ́ ìlú tó ti lọ ṣé wọn ò lè parọ́ autopsy yẹn kò lè sí rọ́ńbẹ̀ tí ò bá sí kẹ̀sì nínú autopsy kí ló fẹ́ gba sáǹsì kí ló fẹ́ gba barista fún kí lẹ́sẹ̀ máa sọ pé wọ́n gun pa wọ́n ní kò sí bàbá Mohbad àti lọ́ọ̀yà bàbá Mohbad ṣe bí bàbá Mohbad lọ́ọ̀yà ṣe bí ní last week àbí two weeks ago ni wọ́n sọ pé ó lọ yẹ òkú Mohbad wò ní mọ́ṣúárì pé kò sí nǹkan kan tó ṣe òkú yẹn pé kò sápá ń bẹ̀ pé yín kíní kan a tún sọ fún ẹ pé ṣèbó ní passport lọ nàìjíríà kó lọ wò kú tó kàn ń pariwo lórí ibẹ̀ yẹn àti yèyé kú dínà pé kóun náà lọ nàìjíríà kó bá a lọ wo òkú Mohbad tẹ sọ pé wọ́n lápá ó lá àmì ipò lápá lára ẹ lọ ẹ kàn wà lórí social media ẹ kàn ṣe fraud ó lè níyìn o gbogbo oúnjẹ bá ti fẹ́ o lè rí báyìí ó máa ń sú wa ó lè níyìn ó lè. bàbá pé gbogbo àwọn tó involve nínú ikú Mohbad báwo la ṣe fẹ́ rí justice this barrister now ó máa pè wọ́n lórí ṣẹlẹ̀ pé ó jẹ́ kí Naira Marley àti Sam Larry gan lọ sí corona inquest àbẹ́mọ̀ bẹ́ẹ̀ wọn pè wọ́n síbẹ̀ gbogbo àwọn Sam Larry Naira Marley gbogbo Marley Marley àti chief prince tí ó jẹ́ pé ìyókù ẹ̀bí okú àsun ni ikùn lárí kò sóko gbogbo wa pátá ló máa pè sí corona inquest so ibẹ̀ láti ibẹ̀ láti máa establish ikú tó pa Mohbad tó bá pe gbogbo wọn síbẹ̀ a máa establish a máa gbọ́wọ́ ẹnu gbogbo. Brekete ní the best lawyer tó máa ṣe tí ò ní lè tí ò ní lè gbàbọ̀dé irú àwọn mi ò dí ọ̀nà mi ò dí ọ̀nà broda akínà ló ń jẹ́ ṣítù kan ni wọ́n ń pè tó ní lọ́ọ̀yà ṣítù àbí barista ṣítù bóyá dálẹ̀ ṣù sílé àbí kínà ló ń jẹ́ I will no cover, We no block anybody but he. Brekete ti sọ pé máa fún wọn ní ẹni tó ń pè níjọ yẹn. Autopsy ò dẹ̀ tí ìjáde tó tún sọ pé kán wá dá fifty million. Bukky Jesse ó ní ìdòwó. Ilé oúnjẹ tán ní o fẹ́ kọ́ o fẹ́ kọ́ rẹ́sítọ́rántì o fẹ́ sáré tètè lámọ̀ yẹn pápápápápá. O gbóná gan o. Ha! O gbóná gan o. O le gidi ni e ẹ́ ẹ̀ẹ́dẹ̀ kì í bẹ̀rù. O lè gidi. le o le gidi o le olè kárakára ó ga but police being their manipulative way gbogbo àwọn tó wà níbẹ̀ tó ọ̀rọ̀ yẹn concern wọn ò pè wọ́n mo ti sọ fún yín wọ́n pe àdúrà àdúrà tó ń gbààwẹ̀ tó faint wọ́n pe spend wọ́n pe spending spending oníjàrú ṣe sorry wọ́n pe spending spending ló fi Mọdákú ṣeré fainting and waking up fainting and waking up wọ́n pe prime boy prime boy oníjàrú ṣèyí wọ́n dẹ̀ pé Wùnmí àṣànà of Africa ìyẹn sọ pé ìgbà tí Wùnmí débẹ̀ Wùnmí sọ̀rọ̀ placenta ó sọ̀rọ̀ pé bàbá bàbá ń gbé ọ bàbá ń gbé obìnrin wá sílẹ̀ Mohbad mo wá ní ṣé Wùnmí ò ṣe visibility study ni owó tí bàbá bá wá fi dú ọmọ ẹ̀lẹ̀ ní Lẹ́kí owó mọ́tò tó bá fi wá lẹ́kí gan á fi gba short time hotel ní kòròdú bàbá wa fi gbogbo òkòròdú lẹ̀ ìtọ́wó fẹ́ wá dúbò lẹ́kí gbogbo owó tó bá fi mọ́tò láti kòròdú wá lẹ́kí gan owó yẹn gan tó gba short time hotel ní kòròdú. ó máa fẹ́ ṣeré ọmọ ẹ̀wọ̀n pé ọmọ òun lówó òun ni bàbá Mohbad nínú àwọn pele kò fẹ́ fi ó fi Mohbad ike. ṣé ìkọ́ tẹ̀ sọ́yẹ́ mi. ó ti bàbá yẹn gan ti fi Mohbad ó cash cruise kó tó kú bíi pé kó gbóbìnrin kó lọ fi máa ṣe yásgàgà fún wọn pé òun lòun bí Mohbad ó gbé wọn lọ ilé ẹ wọn kúrò ọmọ yẹn ìyá Mohbad gan wọn kúrò ọmọ yẹn kì í ṣe ìyẹn kọ́ ń sọ ń bìbà iṣẹ́ èmi I cannot defend bàbá yẹn wàá ti rí wàá ti rí nínú attitude ẹ ó lè ní ó lè. So this is where we need the the sun adẹ̀fẹ́rẹ́ kí sàn yẹn kó tètè bá wa lọ bẹ̀rẹ̀ inquest níjọ́ Monday because they are trying to offer, offer wọ́n fẹ́ round up inquest ṣe wọ́n ti pé ní last inquest ta lọ ìgbà tí ìgbà tí wọ́n sọ pé tí lọ́yà prime boy sọ pé prime boy yìí wà níbi tó fẹ́ sọ̀rọ̀ lọ́yà sọ pé kátó ni prime boy ó ní wọ́n sọ gbogbo ilé ìfọ̀hún ó lóun ti fẹ́ close up case yẹn now so ká sọ pé wọ́n sọ pé prime boy fẹ́ sọ̀rọ̀ wáyé sábà pé wọ́n ti gbé náà sí wa wọ́n ti gbé gbogbo àwọn tó kù wá wọ́n lè ti fẹ́ close up case tó bá close up case yẹn sẹ́ nǹkan kékeré tó rí ní inquest yẹn òun ló máa ń lọ sí high court tàbálẹ̀ ti dé high court high court máa sọ pé this information is baseless so Mohbad died a natural death so we are throwing this out of the court ṣé ti gbogbo ọlọ́run ní jẹ́ ká ṣàṣedànù ká oh. bàbá wa ṣe àṣedànù kí wàhálà èmi àti gbogbo yín kó bàbá já sásán òun lẹ gbọ́dọ̀ ṣe bá mi dá owó ìsínú kíní gangan la ṣí gan go fund me ẹ̀gbọ́n bàbá Mohbad àti send àti e, send GoFundMe ẹ sí gbogbo platforms èmi náà máa fi sí orí platform mi ẹ jọ no nǹkan tá a lè ṣe sí GoFundMe ni pé please stop stop saying I'm leaking a vital information naija lawa I will block your ass off because I don't know you here me ìmọ̀ ẹ́ mi báyìí what is vital so kì í sọ pé káwọn èèyàn wá dáwọ́ kì í sọ pé káwọn dáwọ́ kì í má sọ pé káwọn máa fowó ṣe ẹ̀yin ó lè ó lè èmi ò jalè. Ah. nǹkan tó bá ṣẹlẹ̀ ni máa sọ mí báyìí. Ah, àbí kò yẹ yín. Hmm. kí ló dé tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tẹ́ fẹ́ fi gbé pa lọ́ọ̀yà yàtọ̀ sí ti bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kí lẹ́ẹ̀ tún ti gbé gba ẹgbẹ̀yìn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. àbí kò sí mo sọ yẹ yín. ó ní don't don't don't don't put too much information out which information so kì í sọ pé káwọn ẹlẹ́dẹ́ ní dáwọ́ mi ní sọ kọ́tà láì fi ṣe ẹ̀yin wèrè tẹ́ sọ pé don't put vital information out yìí náà ẹ̀yin lè máa sọ pé bj wọ́n fẹ́ náwó ni o wọ́n fẹ́ náwó ni o exactly sister gloria i have to be transparent gbogbo yín lẹ mọ̀ mi transparency is my second name. on that platform of yeye kudi wọ́n ní wọ́n dá owó wọ́n fi gba lọ́ọ̀yà wọ́n ní mú ìwà kan náà lamẹ́ríkà ní platform kan àwọn títọ̀ gẹ́gẹ́ mi ò tiẹ̀ ń lọ bẹ̀ wọ́n máa ṣí ẹ̀wá sórí bẹ̀yìn wọ́n náà gba lọ́ọ̀yà wọ́n ṣà ń dáwó ṣáá mo sọ pé kì í ṣe owó tí àwọn àwọn kan ti ṣé owó tí owó central bank tá ń wá lára àwọn owó central bank tá ń wá ṣé kò sí lára àwọn owó tó ń dá káàkiri torí gbogbo àkọ́ báyìí náà tó fi ń dáwó kiri lórí social media yìí owó kan báyìí tó ń láwọn màdámù kan kó pamọ́ ń gbà yẹn ni owó kí lorúkọ màdámù yẹn náà tó sí ní àbí kí ni ló ń jẹ́ ń gbà yìí owó tán ló lórúkọ ìtàn ló ní kánsà tó wà ní kiri owó tán ló kó dá kó pamọ́ ń gbà yẹn ló ń kó jáde láàrin àwọn tó ra bílíọ̀nù diamond eh, bra. tí nǹkan tí mo sọ yẹ yín tí ó ẹjọ́ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí a lè ṣe we can do it if you love this Mohbad bá ṣe ń pariwo látijọ́ ẹ̀ kí wàhálà wa má dà sásán anything ẹ̀yin tí nàìjíríà tẹ́ bá fẹ́ bá wa dá sí àkáǹtù access. But this there is a lawyer of Baba Mubad now. Baba Mubad has lawyer. Tó ìlọ wo Mohbad nínú mọ́ṣúárì ibi tó ń gbé sí ní two weeks ago. Kí ló tún wá dé Ojo Ojoojúmọ́ lawyer ilẹ̀ scam. Lawyer mélòó lẹ fẹ́ gbà? Ẹ ti gba lọ́ọ̀yà gbá, ẹ gba àtàwọ̀, ẹ gba tọ̀hún, ẹ gba tí kò bá ṣàsùn. Kí ni lọ́ọ̀yà tí eléyìí ṣe tí ìyẹn ò Anyway sọ signature signatory mẹ́ta wà yẹn ìbẹ̀lẹ̀ yìí máa fi sí. ìtorí nǹkan tá a ṣe dẹ̀ ṣe ṣe GoFundMe ni pé worldwide ló fẹ́ dáwọ́ yìí but wọn lè máa change currency ìlú wọn kọ́ máa change ẹ̀ sí náírà ẹ̀jọ̀ nítorí ọlọ́run mo kúnlẹ̀ fún ṣẹ̀dá yín ni you will never lack please support this cause àti fẹ́ débẹ̀ please support it I beg you in the mighty name of Jesus we can do it. 25 million is not, is, I know it can be big in your face, but please, I plead to you. Ẹ jọ̀ọ́, okay, it's only 20. I beg you in the name of God. No amount is too small. One thousand, one naira, two naira, one pound, two pound. Ẹ jọ̀ọ́, because we have to. A gbọ́dọ̀ fún wọn part payment. Sis, I have explained. Sister Balajini, why do we have to retain a son? We are not just retaining a son for the coroner inquest. Gbogbo ṣẹ́ láti gba justice fún bàbá Mohbad. Òun ni sand yẹn fẹ́ ṣe o. We are not using sand. Sorry mo sọ yẹn ni ẹ má We are not using the sand for just the inquest now. Gbogbo tí bàbá Mohbad máa fi gba ẹ̀tọ́ ẹ̀. Tí ìyá Mohbad máa gba ẹ̀tọ́ ẹ̀. Tó máa fi ojú aṣẹ́ bí wọn. Gbogbo ṣẹ́ yẹn. No sis gbogbo ṣe justice for Mohbad ní sáà yẹn fẹ́ ṣe ń sìn the sun is taking everything up it's not just for corona inquest gbogbo ṣe gbogbo gbogbo gbogbo gbogbo royalty ẹ ibi tó bá wà gbogbo àwọn tó jẹ lówó tó sanwó gbogbo bó ṣe kú gbogbo ibi tí property ẹ wà gbogbo iṣẹ́ lọ́yà àti lọ́yà wa gẹrun ẹ tó fi owó ẹ change the signature gbogbo ẹ lọ fẹ́ ṣe we are not just paying ṣé ẹ we are not just paying for the inquest alone àmọ́ ti sọ fún reason we want him to go to start the inquest ni pé wọ́n ti fẹ́ palẹ̀ mọ́. Let me tell you, the case of Mohbad is a case of Lagos State. It's a government case. All these things, tí Bukky ń you are just frauding people. Eh? The case of Mohbad is a case of Lagos, it's a case of government, if you don't know. All right? The government, they are very much involved in the case of Mohbad. And uh, the autopsy, the result, they are waiting for the autopsy. If they need, if they need lawyer, the olórí gbogbo lawyer kó kiloruko senior lawyer advocate of Nigeria the senior the most senior advocate of Nigeria olórí gbogbo if they want it they can use him if it's necessary but all this ẹ on sórí social media we want to pay this we want to pay this people should be contributing money you are frauding it's a fraud case of Mohbad internationally and Lagos state One ò lè sọ pé òkè lọ́ọ̀yà ni wọ́n ní ìdìbà yìí no kó jẹ́ lọ́ọ̀yà ọmọ kékeré kó jẹ́ because it's a case that is all over the world are interested in. They are in the cases. They are they are interested in the case. They would they, they will respect and um, and back up the lawyer, not the lawyer now. But all of you, you have to bring one schedule or the other that can fetch money. That you have to be talking about money, money, money, money every day. Bukky, bùrẹ̀kẹ̀tẹ̀ tó wà lábújá yẹn look at the length tó lọ níjọ́ yẹn that man call a lot of he knows a lot of people also he called òun ló jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe autopsy yẹn tó bá jẹ́ ariwo tẹ́ ń pa lórí bí we are going to get it we are going to get it they are not going to give any time justice for you shouting and talking on social media. because Brekete ibi tó ti wà tó dé gangan gangan ó pe àwọn èèyàn tó tún lágbára nínú ẹ̀ ẹ ẹ lo gbogbo yẹn sì bàbá Mohbad tó yẹ pé wọ́n ń fún ní ọdẹǹsì mẹyẹn ó tún ti wá tọ padà wá sọ́dọ̀ ẹ ń sì tó pé wọn ò dá owó fún ní ọ̀dọ̀ brẹkẹtẹ lọ́hùnún ó ti wá wò pé ó pọ́sibù kóun lù sórí irọ́ ti pọ̀ nínú ọ̀rẹ́ ó ti wá wò pé jẹ́ kóun padà sọ́dọ̀ Bukky ń sì kẹsẹ́ pé ẹ fẹ́ justice meanwhile you need no justice from the bottom of your heart you know that you are plead you are asking for no justice okay you just want to use whatever opportunity to get money and tó bá dẹ̀ di pé wọ́n ní wọ́n rí justice wa try agbìyànjú o ẹ máa ti kówó ná ẹ máa ti pin lára ara yín àwọn project wọn náà ní lọ́wọ́ tán ti sọ pé wọ́n á ti fún ẹ àbáṣẹ́dọ̀ bí tán náà fún ẹ yẹn wọn ò bá fún ẹ lówó wọn á fún ẹ yes owó tán máa ń fún wọn tán bá kàn ṣe tíṣẹ tán gbé fìlàwé ilé ẹ lórí èló ni wọn fẹ́ fún ẹ wọn kàn lè ní wọn fún ẹ nílẹ̀ níbi kan ìwọ náà adẹsọ pé o fẹ́ develop ẹ nínú igbó tán bá fi sí ó ti yé bẹyẹn o lè lẹfẹ jà wọn ò tí ì sọ pé wọn ti gbé rìsọ́ọ̀tì dé nǹkan tó pa Mohbad tán bá gbé rìsọ́ọ̀tì dé tán sọ pé wọn ò rí nǹkan kan kò sápà lára kò ṣó nǹkan kan why you rushing látànà tán ti ní wọn fún ẹ nílẹ̀ yìí tó ti jẹ́ àbáṣẹ́dọ̀ ṣó ò gbalẹ̀ rí ni ò rálẹ̀ rí ni Bukky jẹ́sẹ̀ anyway mm. ẹ ṣáà ṣe díẹ̀díẹ̀ kẹ́ má bàa lọ sẹ́wọ̀n torí EFCC sì máa kóyàn púpọ̀ o ẹ ti jalè gan torí gbogbo àkáǹtì yín yẹn báyìí dákẹ́tà sọ̀rọ̀ yẹn a ti sọ pé kí wọ́n wo àkáǹtì yín wò mo ti ní kí wọ́n wo èmi ti ní kí wọ́n wo àkáǹtì yín kì í ṣe rọ́ torí bá sọ̀rọ̀ sẹ́wọ́n lè ní ó ń jẹ́lọ̀sì wọn ni àbẹ́yà wèrè ni ṣé mo ti gbé àkáǹtì kan jáde lórí ọ̀rọ̀ Bukky àmì lọ́rọ̀ ọ̀rọ̀ Mohbad pé justice for Mohbad tí mi wúwo ni but me gbé jáde I don't because I'm not when somebody is working I don't work <laughs> èmi ò rò pé àwọn èèyàn kò máa take advantage of people like this at any simple thing By wọ́n ti bẹ̀rẹ̀ sí í gbowó any opportunity by wọ́n ti bẹ̀rẹ̀ sí break and entry ọlọ́run kó gbà wá ọlọ́run má jẹ́ ká yé ba tiwa jẹ́ fi gbowó o. Hmm pèsè ẹ wọ́n ti fẹ́ close down wọ́n ti fẹ́ stop ẹ̀ àdẹ tí ì rí nǹkankan wọ́n gbogbo nǹkan tó yìn kójọ ní inquest yẹn kò tí ì sẹ́ni tó pa Mohbad wọn ò mọ bó ṣe kú kò sẹ́ni tó ti sòótọ́ wọn ò sọ ọ̀kan tó pa gan ṣé nǹkan tí mo sọ yé gbogbo yín gbogbo ọkàn parọ́ ni. tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ẹ sọ pé ó pa Mohbad pé àwọn èèyàn náà lóyún máa jẹ́wọ́ wọn ò ní nídìí autopsy tẹ́ pé òkè o jíjẹ́wọ́ iná wọn sọ̀rọ̀ nǹkan tó pa wọn sọ̀rọ̀ nǹkan tó pa wọn sọ̀rọ̀ nǹkan tó pa wọn ò nídìí autopsy but wọn lọ sí autopsy ẹ jẹ́ kí autopsy dé kán rí kán rí autopsy fún wa tí wọn bá tún ti lọ shift story lọ sẹ́gbẹ̀ẹ́ kan sí ọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀ torí bẹ̀rẹ̀kẹ̀ sọ pé a lot of people will come and come and tell us story yẹ at the end of everything wọn lè máa win ní kéèsì òun lẹ́yìn òun bàbá Mohbad ṣe ń sákiri yẹn torí n tó ṣà ń wá náà ni pé yídà òun ràn gì o kó ṣà máa sọpọ́tì o òun ò ṣe dá o kó ṣà máa gba sọpọ́tì. Mm anyway. now see, george you have wá close case here. In tó bá ní case here, no máa send sí high I caught. court gangan la ti ń lọ ṣẹjọ́ ṣẹjọ́ pé nǹkan tó bá ní nǹkan tí george inquest bá gbé lọ sí high court ló máa sọ̀rọ̀ lé lórí wọn ò lè out of àwọn dádì mi dádì mi dádì mi mo lẹ́wà láti jọ ẹ̀ kó ń ẹ kúrò ń yes sir. let me chip in something i don't want to distract you. okay sir. go and mark it down go and mark it down if you don't get a good lawyer at this stage they will use the state DPP to rubbish whatever they are cooking at the inquest. Uh-huh. Their strength now the, the state DPP. They are in their camp. I'm giving you an insider information. In their camp, they are already ahead. They are already at DPP, where they are going to bury this case. So we need a lawyer that can put fire in them. wọ́n kàn ń kò eléyìí náà kàn ń sọ̀rọ̀ ni o ṣó ti yé nígbà yẹn ní Ondo State wọ́n sọ fún wọn nígbà tí lọ́ọ̀yà kan tí wọ́n lò wọ́n ní wọ́n nídìí lọ́ọ̀yà wọ́n sọ fún wa gbà yìí wọ́n ní wọ́n nídìí lọ́ọ̀yà wọ́n sọ fún mi nígbà náà wọ́n ní ká wá nọ́mbà wọ́n fún mi ní nọ́mbà Fálànà gbà yìí náà pé tí wọ́n bá ti pe Fálànà wọ́n máa dojú wọn nígbà òkèlè kan gbà tí wọ́n máa dé kóòtù báyìí tí wọ́n bá ti lọ kóòtù ọjọ́ tẹ́ bá lè fẹ́ lọ kóòtù sí tí wọ́n bá gbé senior advocate of Nigeria gangan tó gbé wá sí kóòtù lọ́ọ̀yà wo ló fẹ́ pè tó fẹ́ẹ́ àbí <laughs> oh god my jẹ́ i don't want to talk anyway sir. When you get that dá fifty million efcc sì máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ gbogbo yín efcc going to my pe bàbá mohbad owó tó gbà wọ́n lọ fúnlé ó yìí máa san táàsì gan. dadi we got blessed. àti mi sí yín o. <laughs> ara wọn ni this is our best caller. I don't want you. I don't want you ara wọn ni tó bá gbọ́ pé a rí tó bá ti ríra wọn wọn dára wọn mọ̀ ara wọn ni o ní gbogbo ìgbà yẹn báyìí ẹni tó lára àwọn tó ní kéètì tó tó ṣe iṣẹ́ burúkú yẹn tó bá ti mo rántí bọ̀bọ́ kan bá wà lamẹ́ríkà mi fẹ́ sọ̀rọ̀ <laughs> tí bá ti wà lórí ṣáàtì báyìí a kàn gba ṣáàtì yẹn mọ́ mi lọ́wọ́ ni àwọn gangan náà máa sọ fún ẹ ibi tó máa lọ àwọn ẹni tó máa gbà wọ́n máa sọ fún ẹ lọ gba lọ́ọ̀yà báyìí báyìí o lọ́ọ̀yà wo. <laughs> ṣé ti ẹni <laughs> rẹ̀ ṣá jẹ́ ń gbẹ́nu mi sọ̀hún. <laughs> Mm-hmm ọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó yẹ kẹ́ dúró sí ń sìn kán fún yín ní original lawyer tí ò tiẹ̀ ní wèrè délé bá dé ilé adájọ́ tẹ bá fún twenty five million tó bá gbowó yẹn tó lè tó yẹn tó kò tí tó á lóun fẹ́ gbà sí tẹ́ bá fún mọ́ ibi tó máa dànù sí nìyẹn táwọn tòun bá ti fún lówó owó tó gbà lọ́wọ́ yín twenty five million ti lọ. <laughs> Eh. intelligent very articulate as a matter of fact is a top person in Nigeria. ọba sọ pé Àtìkù ni náà Àtìkù létí nìkan wọn ní Àtìkù Abubakar. God don't mention his name ṣé rántí ohun yẹn he's always calling ọkàn ọmọ wa chipping ṣé ń gbọ́ ṣe ti gbọ́ nǹkan sọ wọ́n ní at this moment we need a good lawyer. Mm. please ẹ má jẹ́ kí gbogbo ìṣòro wa gbogbo àìsùn wa gbogbo justice for Mohbad wa ẹ this is where we need it most now. okay o um. okay wọ́n máa dá sí. exactly èèyàn kú báwo ló ṣe máa walk away and they are planning it because inquest yẹn wọ́n máa offer close it up àdẹ̀tí evidence kankan and nǹkan tó bá ní lọ́wọ́ ní inquest náà máa gbé lọ sí high court nǹkan tí high court bá ní náà máa dájọ́ lé lórí wọ́n dẹ̀ sọ fún yín pé all these things is baseless Mohbad died a normal death and that's it and the killers of Mohbad they will walk freely on the road on the streets of Lagos mm. without being you know charged and we don't want that abiyamọ ni mi abiyamọ ni ó lè sí anybody mo máa tún sọ sọ it can happen to anybody mm. please i beg you ẹ rí mi ṣùgbọ́n mo kúnlẹ̀ fún yín mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run no amount is too small please support this cause we have been fighting back to back to get justice This is the time. My voice cannot get the justice alone. Oh Every God. other blogger's voice cannot get. Bukky Jesse. Ẹ gbogbo àwọn tó ti gbowó gbogbo orú ìwọ náà sí o ti ń gba monetization lórí àkáǹtì ẹ̀ gbogbo àwọn tó ń ṣe tó gba monetization yìí kẹ́ gbowó dáadáa ẹ mọ̀ pé àwọn eh, tí wọ́n bá fẹ́ sanwó fún yín gbogbo monetization tẹ̀ ń gbà ẹ lè gbowó ńlá tẹ́ bá dá láàrin ara yín twenty five million kò tí ì pọ̀ jù torí ẹ̀yin tẹ́ ń sọ ẹ ju twenty lọ ẹ̀yin tẹ́ wà lórí ọ̀rọ̀ yẹn tẹ́ fi ń gbowó seriously lórí tiktok tó ń fún yín lion tó ń fún yín cap tó ń fún yín elephant tó ń fún yín ní gorilla tó ń fún yín giraffe tó ń fún yín ní zebra tó ń fún yín leopard tó ń fún yín lóríṣiríṣi you are more than twenty-five if uh, each of you contribute seven seven hundred or eighty eight hundred dollar it's okay now kẹkàn táàtì ara yín gbogbo ẹ̀yin tẹ́ ti gbowó tẹ́ ti jẹ tẹ́ ti ẹ ń bẹnsù nínú ẹ anode tún sọ níjọ́ kan pé one of your mummy in the lord or your uncle your is in America he wanted to give that he give Baba Mohbad car he wanted to give Baba Mohbad house they should give twenty five million how much ẹni tó ti fẹ́ gbé odidi lé sílẹ̀ fún bàbá Mohbad kó fún wọn ní twenty five fraud àwọn èèyàn Jesse ah. mo wí yìí kémi náà lé kí ni máa lọ gbé wá báyìí sí àwọn èèyàn kan náà wá lọ máa gbogbo èèyàn ló ń hàn dìfọ́ mọ àwọn ọmọ tó bá ti síìkì àwọn ọmọ ẹnìkan tiẹ̀ tún sọ òyìnbó kí ni dúró náà ó tó lé òun mo fẹ́ sọ òyìnbó kan investor investor is a is a person that is full yeah investor do you know And tó bá disabled, disa deform in the investor is a person that ó sì ó kàn wà bí syndrome right. èmi gan ló yẹ kí n ṣàlàyé because mo ti ṣiṣẹ́ ni ní ọsìn mo ti ṣiṣẹ́ ní home àwọn investor àwọn tó bá ní àwọn ọmọ tó bá ní syndrome wọ́n lè dàbí wọ́n lè pè wọ́n ní investor but àwọn ọmọ tó bá ti wà irú ọmọ tí wọ́n pè ní investor ní àná yẹn ní mo wo ṣáàtì kan tí mo rí tí wọ́n pè ní investor ọmọ yẹn kò yẹ kó pè ní investor ọmọ yẹn kò ṣe investor. disability disability náà ni but disform ọmọ yẹn disform pátápátá. until we put the lock dẹ̀ lọ ka nípa fan yìí òun àtàwọn ìjọba they are always at loggerheads mm. and this man he has a repetition he has a name to protect torí mo ṣe fún yín lórúkọ yẹn ẹ lọ google ẹ̀ <laughs> please mo bẹ̀ yín ni <laughs> ẹ bá mi sọ podcast yẹn. <laughs> I don't want to talk o because I dey not get you wow àwọn lọ́ọ̀yà gan ó rí gbogbo lọ́yà tó sùn lọ lọ́jọ́ oh god ó yẹ kí n gbé àwọn lọ́yà yẹn jáde kí n póòsì kó wá rí àwọn lọ́yà oríṣiríṣi àwọn lọ́yà àwọn tó máa sùn àwọn tó jù wọ́n lọ gan wọ́n sùn wọ́n jẹ́ ń sọ̀rọ̀ torí ìjọba dádì wà ló wà bẹ́ẹ̀ o bèbè fún dádì mi ní stress o. I don't want to give my daddy stress. I told you wọ́n lọ́gọ́, wọ́n sùn lọ ní, ó ní wọ́n lọ lọ́gọ́ ẹ̀, bóyá ló ẹ̀ anything, you don't know anything. I don't know the best way you think say favour, oh God, make I no just talk too much. Hey, <laughs> you're yìí kúrẹ̀ kó tí ì bọ̀ kọ̀ọ̀kan. Gbogbo lọ́yà wọ́n ti <laughs> mi fẹ́ sọ̀rọ̀ o wọ́n sùn lọ rí àwọn lọ́ọ̀yà kéékèèké <laughs> àtàwọn journalist gan everybody sùn lọ ní <laughs> ìwọ bá wò fún kì àìrò ẹ ó lè tó kọ mẹ́ta ẹ ọdún ó lè kéékèèké ah! everybody kan wá system of of stealing ìwà lójú ẹ ẹni yẹn bẹ́ẹ̀ ó fẹ́ burú ju Fálànà lọ àbí Fálànà ò mà kéré nínú ayé nínú bíburú yẹn anyway ṣá it's quite unfortunate kò fọ́nì the brekete is the the right the um, olè tí ẹ fẹ́ jà mí mọ̀ pé ẹ need owó you need money ìwọ búkì jẹ́sẹ̀ gangan àti Múyìwá tán ló wà l'Amẹ́ríkà àti bàbá Mohbad ń sìn ẹ fẹ́ pa owó bẹ́ẹ̀ bá tiẹ̀ rí jọ́sì kẹ́sẹ́ àpọ̀wó sápò yín bàbá ẹni bẹ̀rẹ̀kẹ̀tẹ́lẹ̀ báyìí ó máa help yín ọ̀fẹ́ dẹ̀ ni ó ní they will do the case they won't collect penny dime from you guy he promised that bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family promised that so all this money ẹ bá dẹ̀ lè fẹ́ dáwó màá bá yín ṣe àwọn tí ẹ máa dáwó tí ó yẹ kẹ́ ẹ dá láàrin ara yín ìwọ Bukky Jesse ìwọ tó ìgbà contract lánàá lórí ọ̀rọ̀ Mohbad náà ló sọ ẹ́ di àbáṣẹ́dọ̀ tó báyìí mú two thousand dollar or five thousand dollar jáde nínú ẹ̀ gan no tá a bá sọ ń sìn ó lè lóun ti mú ten thousand dollar gan sílẹ̀ Bukky Jesse wò ni ó lè lóun lòun sọ ó lè lóun ti sọ ten thousand dollar ó yẹ mi sorry ó yẹ kó tilẹ̀ san bíi ten thousand dollar nínú ẹ̀ gan kó sẹ́ pé mo ti mú ten thousand sílẹ̀ owó deposit nìyẹn owó tó kù ẹ máa dá o ó yẹ kó lè ṣe náà. Mm. It's not it is not an account. And Ẹ̀yin tẹ́ wà Naija account baba the access here. yẹn believe mama fowó sí. Ìgbà tó náà fẹ́ ṣe àpìlì fún sọ́sọ́bìrẹ̀ ńgbà yẹn. Owó tán náà fẹ́ gbà tán ní ta bá fẹ́ tí mo pe ẹnìkan tó pè láti ọ́fíìsì Fálànà ńgbà yẹn. Wọ́n náà fẹ́ wọ́n ní at least iye tán máa gbà tán máa fẹ́ ṣe àpìlì kò tí ì mọ́ ṣáájú tán ṣàní wọ́n ń gbowó àwọn tó bá ti jẹ́ oní tó mọṣẹ́ yẹn ẹ tó mọṣẹ́ gan wọn ń gbowó púpọ̀ oògùn tó bá ti gbóná tó dáa gan kò kì í wọ̀n tó bá ti gbọ́ ń fẹ́ gba thirty forty million fraud ló bá dé anyway. because mo kò bẹ́ẹ̀ lè bá ẹ lè fowó sí GoFundMe yẹn ṣé wàá rí gbogbo àwa táwa ní anywhere in the world because many people máa ń fẹ́ contribute but ìmí ìlú mi inú wọn kò sẹ́ni tó máa máa sọ náírà dé so any anything tẹ́ bá contribute síbẹ̀ a máa rí gbogbo yín dẹ̀ máa rí ẹ rẹ pé owó owó owó GoFundMe ó wà visible sí everybody ṣé ń gbọ́ mi mo ń bọ̀ ṣe eré lórí burúkú kan ẹ jẹ́ kí sáré block ẹ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ sáré block ẹ kan ẹ ṣáà dúró mo ń bọ̀ yẹ mo ti block mo ti block nìyẹn ṣé kò tí mo sọ yẹ yín. so please i'm saying that. bàbá tó sọ pé tó má ti ṣe DNA lónìí ó lò máa sọ ẹni tó pa ọmọ òun lọ́jọ́ kejì ẹsẹ̀ ń wá wá lọ́ọ̀yà tẹ̀sẹ̀ máa lọ kó fún lọ́ọ̀yà máa bá yín púrúfù bàbá tó ti mẹ́ni tó pọ̀ mọ́ ẹ̀. ṣẹlẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ inquest lọ́n the fifteenth which is next week monday so please please i want you people to please try ká bá tiẹ̀ tí ì rí gbogbo ẹ̀ he's still into the business àwọn ló máa parí gbogbo for. ìfún wa kàtí ẹ̀ ní part payment Give me my fún ó tẹ̀lé àti láàrin ara wa gan Ati try ka raise owó yẹn èmi àtàwọn kan but ah lè meet up Why? bí a kàtí sáré san ṣe ń gbọ́ ká dẹ̀ máa but we can't meet up so ẹ jọ because ṣàmẹ́pọ̀lùdé wà ní nàìjíríà lọ́la àtọ̀túnla. So to the thursday monday dẹ̀ ní inquest ṣe pé táwọn pípẹ́ bá ti lọ síbẹ̀ wọn lè close anything up because lawyer yẹn máa request want fair. Labada lágbájá tàbẹ̀dù gbogbo àwọn people we want them back a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ni. ẹ kí ló dé tí lọ́ọ̀yà tó ń lọ bàbá Mohbad yẹn tí òfin lè béèrè pé òun nídìí ẹni báyìí báyìí láti sọ̀rọ̀ brẹ̀kẹ̀tẹ̀ ẹ ti sọ fún brẹ̀kẹ̀tẹ̀ tó lòun ò lè ṣe ni àbí tó sọ pé òun ò lè request fún yẹn why anyway ṣe no problem tẹ bá fẹ́ gbà ẹ lọ máa gbà ẹ lọ get good comfortable chair ẹ get no i know sister bola i'm not saying me ipe kakọsáré ya láàrin ara wa sẹ ká fi sọ part payment ṣe pé ní monday holiday wà ní tuesday and wednesday but we couldn't even do it we couldn't do it so mo ṣe ní okay let's put Tommy, it don't out there. sugar. ṣé kò small small don't put sugar. ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni ṣé gbogbo corona inquest tán ṣe fún adé yẹn they are just playing on our intelligence wọ́n kàn fẹ́ máa ṣe wá bí yamayama wọ́n ti mọ ibi tó ń gbẹ́jọ́ And ẹ̀yẹ one thing: evidence made mélòó la rí nínú nínú inquest ta ìṣe off a close up of a parry case. ṣẹ̀dẹ̀ rí inquest yẹn lọ́ máa gbé lọ sí high court tó bá lè dọ́jọ́ àwọn àgbà adájọ́ ní ẹ̀kọ́ tó máa sọ fún yín pé ṣẹlẹ̀ wípé tá a bá lọ fi ń pèsè sílẹ̀ fún lọ́ọ̀yà bàbá tá a bá ti rí enough evidence nǹkan yẹn lọ́ máa gbé lọ tá a bá lọ gba sàn ní higher court nǹkan tá sàn ní lọ́wọ́ ló máa jàlé and there is nothing nothing is enough. ẹ tí ẹ bá fẹ́ lo in fact if you want to use lawyer àwọn competent lawyer yẹn eh? they have to study the case because now you want lawyer for next on the 15th of this coming Monday and you have not paid money the file he has to transfer He has to transfer some file to this person and he has to study the case for him to be able to know what to tell the lawyer I mean the judge what to request. Oh. I kàn need the ní anyway. Although ọjọ́ ẹjọ́ Mohbad ò lè jẹ́ new but at the same time ó máa ní láti study ṣé ẹ ní lọ́ọ̀yà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò tíì sí lọ́ọ̀yà kankan lórí ẹni ẹ ti ní lọ́ọ̀yà tẹ́lẹ̀ náà so all the things tí àwọn lọ́ọ̀yà ti bí àti nǹkan tán ti pile because gbogbo ẹjọ́ tó ń rò mẹ́ẹ̀ tán bá ṣe ń lọ sí court tó ń rojọ́ bá wọn máa fún wọn ní copy of gbogbo nǹkan tán bá kọ they be giving their co copy and those copy has to be studied also by them by the lawyer new uh, advocate ẹ bá gbà so ọjọ́ thursday tẹ sọ pé tó máa lọ dúró yẹn ó kàn lè lọ bẹ̀ kó kàn lọ sọ fún ọkọ fún ní another day but kó lè bẹ̀rẹ̀ nǹkan kan lọ́jọ́ yẹn tẹ́ bá tiẹ̀ fún lówó ànégé kí ló dé tí ìjẹ́ ìjẹ́ ìtẹ́ máa fi rọ́bìṣì ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ló yẹ kẹ́ ẹ gbà kún ẹni tó wà ń bẹ̀ ẹni tẹ́ tí ń lò yẹn instead of you to cancel him or to bring another person to come and oppose uh, ajá òní you should gather you should put more there should be at least two to three wọ́n lè ṣiṣẹ́ wọ́n á ṣiṣẹ́ team torí ẹnìkan bá dọ̀lù nbì kórí ẹnìkan á wake up nbì kan tóògùn bá mẹ́nìkan nbì kan ẹnìkan ò ní sùn kì í ṣe bọ́n bá ṣe dàgbà tó o tí a bá dàgbà jù náà níbi ìgbà míì kì í ṣe bọ́n bá ṣe dàgbà tó ló máa jẹ́ kí ẹ rí anyway owó yín níná mo ti sọ mo dẹ̀ ti sọ pé olè lẹ́ńjà olè ní kọ̀rọ̀fọ̀rí torí tí ọtọ́sì bá jáde ń sìn brẹ̀kẹ̀tẹ̀ tó sọ pé òun máa bá yín dá sí ṣé kò ní dá sí mọ́ ni kí ló dé jẹ́ tó yẹ pé pàtó tó ti fẹ́ jáde yìí sìn báyìí àbí tó ti jáde àbí tó ti fẹ́ jáde because wíìkì tó ń fún yín ti fẹ́ pé ìgbà ilẹ̀ máa ń sọ pé òkè o ẹ ṣẹ̀fẹ́ lọ gba lọ́ọ̀yà mi anyway ìwọ náà fẹ́ jẹ ti ẹni ṣá ẹ ṣáà máa ṣọ́ra ẹ rọra ṣe ló ti yé ẹ ti gbowó jù kí ló dé royalty royalty ẹ ṣe nàìjíríà ò dẹ̀ ní báyìí gba royalty ni kéèsì nàìjíríà tẹ́tí ẹni lọ́yà tó bá lọ sẹ́wọ̀n ọ̀dẹ̀ wọn ò ní san royalty wọn ò ní ẹ ti ń gbọ̀n jù ó lè ní ẹ o ní fẹ́ máa lọ ohun ilẹ̀ ti ṣú. so ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ ṣe gbogbo yín god bless you i will put it on my wall now ẹ jẹ́ bá mi share ẹ pín fáwọn èèyàn tẹ́ bá mọ̀ ẹ send fáwọn èèyàn please to support us. ṣe wípé nǹkan tá a ti ń crave fún látijọ́ yìí ni If you don't want to even do it because of Baba Mohbad, please kindly do it because of Mohbad. Ìyẹn la lè ṣe fún Mohbad tí ìsà òkú ẹ̀ tí òkú ẹ̀ máa lọ sinmi. Lẹ́yìn yẹn, ti wá gbà fún wa tán, àwa fún ní befitting burial. Hmm. Am I communicating? Gbogbo ibi tí gbogbo yìí máa ti mú owó. Mo pe àwọn áńgẹ́lì olùpèsè ibi tí gbogbo yìí máa ti mú owó mi ìfẹ́ mọ́yé bóun ṣe lè kéré tó ọ̀hún á bá mi pèsè fún yín ẹ ní mọ àlápẹ́ ẹyọ owó ní owó fi sọ̀pọ́tì kọ̀ sí lórúkọ Jésù mo gbàdúrà ní ìrọ̀lẹ́ ìfẹ́ anywhere that you might move, Jehovah will replenish it for you all in billion folds what about so. ipe mo wá dá owó sínú kọ́ọ̀sì. ó yẹ ó yẹ mísẹ̀ pẹ̀lú natural tv. many people sọ pé wọ́n fẹ́ wà anonymous tẹ́ bá ti fi owó yẹn sí ó máa bèrè lọ́wọ́ yín pé do you want to be anonymous Ethic, yes. yes ẹ má ṣe mistake o because àwọn kan as a matter of fact àwọn kan ti fowó sínú àwọn ti fowó sínú GoFundMe because a ti send it privately sáwọn kan tẹ́ bá lọ wò ó ti wà lórí bíi one thousand dollars so ṣe wípé à ń ṣiṣẹ́ láàrin ara wa ṣé ń gbọ́ mi so tẹ́ ẹ̀ bá fẹ́ yẹ kó kọ yín wọ̀n ẹ farabalẹ̀ ẹ má kánjú dá owó yẹn síbẹ̀ tẹ́ bá ti fi owó tẹ́ bá ti mú iye tẹ́ fẹ́ san ó máa bèrè lọ́wọ́ pé do you want your name to be published or do you want to be anonymous anonymous ni kẹ́bú ẹ̀yin tẹ́ bá fẹ́ kó kọ yín wọ̀n pàtàkì fẹ́ kó kọ yín wọ̀n bẹ́ẹ̀ kò ní ìkẹ́ mú anonymous ṣé nǹkan tí mo sọ yẹ yín ẹjọ́ ń torí ọ̀nà mo kúnlẹ̀ fún yín o ẹ rí mi lóòótọ́ ṣùgbọ́n mo kúnlẹ̀ fún yín ẹjọ́ ìwọ bá mi dá sí kọ̀ọ̀sì kó wá wo bí ọlọ́run ṣe máa tọ́ tó máa yí tàn gbèsè ayé ẹ̀ padà anything tó bá ń béèrè lọ́wọ́ ọlọ́run mo fẹ́ yẹ kó fi kọ̀ọ̀sì tó fẹ́ dá sí ọ̀rọ̀ justice for Mohbad tá fẹ́ sanwó lọ́yà fi fi fi fi request nǹkan tó bá fẹ́ fún ọlọ́run Mohbad òṣùwọ̀n wọ́ọ̀lì ni Mohbad ò mọ́ sọ fún yín nǹkan tí mò ń ṣe yìí ẹ lọ bèrè mi ó máa ti sú mi má ti ní wo mo ti sọ yìí tèmi fẹ́ sọ má ti withdraw but kàkà kó peléke mi kàkà kó sú mi ìṣe ni agbára yẹn tún kún agbára fún mi sí ní mi ìmọ̀bi tó ti wá ibẹ̀ mo ti wò pé no Mohbad níbi tó wà ó fẹ́ justice until tí Mohbad bá gba justice kó tó lè lọ sùn gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ sọ pé kọ́ lọ sìn kọ́ lọ sìn gbogbo èèyàn lórí burúkú tẹ̀ sọ pé kán lọ sí òkú ọmọ yẹn ráre kò ráre kò bá ẹ̀jẹ̀ twenty years dàgbà justice ìgbà yẹn la máa sin ìgbà yẹn gángan kí ló àǹfààní pé ẹ lọ sí Mohbad sí spirit ò dẹ̀ sí mi Mohbad is roaming around the street. Níbo? He is roaming around the street seeking for justice and until he get that ju justice is hmm. not resting so tẹ́ us sọ pé ẹ fẹ́ lọ sin gan ẹ fẹ́ fọ́ọ̀sì sin ni me until ì fẹ́ sinmi ọ̀tún tó bá gba ìdájọ́ òdodo kó bá wá lè gba ìdájọ́ òdodo yẹn nǹkan tí mo ṣe wá bẹ̀ yín lọ́rọ̀ lẹ́yìn yẹn ẹjọ́ tó yọnu mi ì our dá ṣe àwa tá à ń ṣe à lè dá ṣe kíkí kò ń dágbó ṣe gbogbo yín pátá àjọba ṣe ni àdẹ̀jọba gba justice yẹn ni àdẹ̀jọba gbìmọ̀ pọ̀ gbégbá ọpẹ́ ní lórúkọ Jésù you will never lack ibi tó bá ti mú owó yẹn Jehovah will replenish it for you in billion folds. Mbà mọ̀ kí má dá sí ètò yìí kò ní jẹ́ tiyín ẹ ní gé kàbámọ̀ jẹ mo dá sí owó GoFundMe justice for Mohbad tán mo wá rí àyípadà burúkú kò ní jẹ́ tiyín lórúkọ Jésù ọba tó ń bu àṣírí ẹ̀dá bá mi bu àṣírí ibi tí a bá ti ń bú owó yẹn ẹ ní mú àláì lórúkọ Jésù ọ̀hún bá mi pèsè fún yín ọ̀hún bá mi daṣọ àṣírí bò yín ẹ ní rí kú ọmọ ẹ ní rí kú ọkọ ẹ ní rí kú ìyàwó ẹ ní gbé ọmọ sí lórúkọ Jésù lórúkọ Jésù ìṣòro tó ga ju ọjọ́ orí ẹ má gbàgbé o bíbélì ò sọ pé àní rí ṣòro ó lè yí tó máa ga ju ọjọ́ orí wa lọ òun ò ní gbé wá fún wa lórúkọ jésù ìṣòro tó máa wá di pé wọ́n ń dáwó fún yín kò ní dé bá lórúkọ jésù sickness tó máa jẹ́ pé wọ́n ń dáwó fún yín kò ní dé bá yín mo gbàdúrà ní wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo ibi tí bàtà ti ń ju oníkálukú yín lẹ́sẹ̀ gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ àwọn ogun ọ̀run wọ́n bá mi báyìí bu òróró ìtura sí gbogbo bí tọ́lá ti ń níyín gbogbo bí tọ́lá ti ń níyín gbogbo bí tọ́lá ti ń níyín mo gbàdúrà wákàtí àtọ̀wọ̀ yìí ọ̀wọ́ bá mi da òróró ìtura sí mo gbàdúrà wákàtì àtọ̀wọ̀ yìí kára bẹ̀rẹ̀ sí ní tù yín kára bẹ̀rẹ̀ sí ní tù yín kára bẹ̀rẹ̀ sí ní tù yín ọba tó ń pèsè fún ẹyin ojú ọ̀run àwọn má rí omi fi ń wọnú àgbọn àwọn má ẹ máa fi rí owó yẹn ọba tó mú jáde níbi tí kò sí ọba tó mú jáde nígbà táyé sọ pé tán á bá mi pèsè fún yín á lànà fún yín ayé ò ní gbégi dínà yín ẹ ní géka àbámọ̀jẹ ọ̀hún á bá mi ṣọ́ yín ìdùnnú àtayọ̀ ojú wa ẹ̀mí wa tá a fi bẹ̀rẹ̀ kéèsì la máa fi parí ẹ̀ tá a bá máa wá gba justice tá a máa jùmọ̀ kí hallelujah mi nífẹ̀ẹ́ ní kẹ́nu ní í ṣàwátì àníwá justice ká fi ọmọ dí àníwá justice ká fi ìyàwó dí àníwá justice ká fọkọ dí àníwá justice ká fi gbogbo nǹkan tó ń dùn nínú wa ká fi di lórúkọ Jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí Jésù Olúwa wa gbogbo owó kó wá tó bá fẹ́ náwó sí yín mo pe àwọn áńgẹ́lì tó di ilé ayé mú àwọn áńgẹ́lì tó ń gba ẹ̀san ọba tó ń gbé ní níjà kẹ́rù òbó níjà òwò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà ọba tó rí ká tó wí ọba tó gbọ́ ká tó sọ ọba májẹ̀mú òdodo mo pè yín wákàtí àtọ̀wé tàbá rí ẹ tó fẹ́ gbé ọwọ́ kọ́ lórí gbogbo àwọn tó wá joseph fún Mohbad pátá ìdà àwọn kọ lára wọn ìdà àwọn kọ lára wọn olúwa o mo ní kó fi àmì wọn fi àmì wọn lórúkọ jésù bó ṣe máa rí nìyẹn lẹ́yìn justice iṣẹ́ mo fẹ́ káwọn èèyàn máa fún mi ní testimony lẹ́yìn ìgbà tí mo dá sí kọ́ọ̀sì yẹn nǹkan tó ń ṣe mí máa bá lọ lẹ́yìn ìgbà tí mo dá sí kọ́ọ̀sì yẹn contract tí mo béèrè wọ́n máa fún mi bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ ló máa ṣe rí jésù olúwa wa àmín ẹ ṣé mo dúpẹ́ god bless you if i have any information for you i will come out again tomorrow and i will come and talk to you about it ṣẹtigbo when i finish now i will pin the the gofundme account and i will also pin baba mohbad's um, the access account not baba mobile account So pa àǹdá house access kan gbà kan tí mo ní three signatory yẹ àwọn tó bá wà naija ìbẹ̀lẹ̀kẹ́ bá wà fi owó sí ẹ̀jọ̀ nítorí ọlọ́run ọ̀hún á pèsè for you. then àwọn tó bá wà ní diaspora worldwide Go yẹn me. Then my brother fowó sí ṣe ti gbọ́ you. God bless you permission to fall out now mo fẹ́ lọ jẹ bàtà pọ̀ Oh my. ọ máa wà lórí kínní ẹ lọ mo wà lórí kínní sáà ẹ fẹ́ sọ̀rọ̀ ni. ẹ lọ sà ṣe fẹ́ sọ̀rọ̀ mo ìwà lórí chat ṣe fẹ́ sọ̀rọ̀ ni yẹ ẹ lè fi síbẹ̀ yẹ bẹ́ẹ̀ ni sà wẹ ẹ lè fi sí sà. ẹ ṣé God bless you ẹ ṣé sà àwọn dáàdì mi kan nìyẹn àwọn náà support kọ́ọ̀sì gan àwọn tẹ ọ ti send owó sí access bank ọ ti send owó sí access bank yìí sìn ẹ ṣé so. so máa fi àkáǹtì yẹn síta ṣe ṣe gbọ́ máa fi ẹjọ́ bá mi ṣe ẹ̀ bá mi ṣe ẹ̀ máa pin ẹ̀ máa fi àkáǹtì yẹn síta ṣe ń gbọ́. GoFundMe yeah go GoFundMe is go go fund me. I'll put it out there máa fi àkáǹtì yẹn sí máa fi me, síbẹ̀ then èyí tí ẹ bá lè sanwó sí me. máa fi access bank account yẹn síbẹ̀ ẹ fi síbẹ̀ ṣe ti gbọ́ ẹ ní regret pé dá sí kọ́ọ̀sì lórúkọ Jésù ẹ ṣé mo dúpẹ́ from the depth of my heart. I say thank you so much ọlọ́run lọ́ba ẹlẹ́sàn abamisan ẹlẹ́sàn rere mi tí ì rí ibi tí òkùnkùn ti ń borí ìmọ́lẹ̀ rí lórúkọ Jésù ìdájọ́ òtòdó ìdájọ́ òtítọ́ a máa gbà á láti fi lè kó àwọn Nàìjíríà tó kù lọ́gbọ́n pé you cannot kill somebody ẹ ẹ lè pa èèyàn kẹdẹ sọ pé ẹ fẹ́ mu jẹ mo bá dídẹ sọ statement kan ó ní ẹ ti ń ṣe tipẹ́ eléyìí lè máa fi ṣàṣemọ bó dẹ̀ ṣe máa rí nìyẹn ẹ ṣe God bless you all. I got to go now Everything by me, pa mí me. ti ń ta mí God bless you ẹ má gbàgbé o ilé wa ó yìí ń lọ follow link I lọ fill form yẹn I follow process yẹn and we are gonna lórúkọ Jésù àmàjùmọ̀ gbígbọ́ ọpẹ́ ni mo fe ma ba yín sílé mo fe ma ba yín ra mọ́tò mo fe máa bá yín kó mọ nǹkan ayọ̀ la máa bára wa ṣe àti mọ́ra nìyẹn ó ní nǹkan kan ló máa ń pa èèyàn pọ̀ nǹkan kan ló máa ń jẹ́ ká ara wa bó tẹ̀lé pẹ́ tí ì rí mi loju méjèèjì Ati mọ́ra nìyẹn àti fọ́ọ̀mù community kan nìyẹn bá dẹ̀ ṣe máa máa support ara wa lọ nìyẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí mi wá nífẹ̀ẹ́ nìkẹ́ nínú yín ṣàwátì ló ṣẹ́jú mẹ́wàá fún márùn-ún fún gbogbo yín lórúkọ Jésù ẹ bless you love you bye bye on Instagram bye bye God bless God bless you Instagram. owó wọn ní wọn ní ìdánwò wọn ní ìdánwò wọn lè ti gbọ́ Ṣẹ̀gàn ìkan ní ti bí òun ló ń bá Elégùṣì pò ń tiẹ̀ kan fọ́ ló ń bá Elégùṣì pò ó ti fẹ́ẹ́ fojú Elégùṣì ọmọ àbò bó ṣe ń kúrọ̀bù Elégùṣì ga ah, ọ Elégùṣì ti rògbò lówó kan fọ́ ọlọ́run <laughs> gbà wá lọ́lẹ̀ ẹlẹ́dàá gbà wá lọ́wọ́ ọ̀tá káwa má ṣe é pòfo. Hey. mm. Hmm. mi tiẹ̀ mọ̀ nígbà tí adé junction báyìí àwọn èèyàn kàn cash out ni I don't even know what to say in fact I feel like doing looking for something to do I wish justice Mohbad got justice I just believe Liam being protected and they got justice for him hmm, you know but. this way lórí justice for Mohbad lọ́ọ̀yà tí wọ́n ti wọ́n ti gba owó pa ó ti tó àwọn lọ́ọ̀yà yìí mà ti pọ̀ sá wọ́n ti pọ̀ lóríṣiríṣi. ó ti pọ̀ gan I don't even know what to say anyway. In the beginning mo dẹ̀ ti. Eh? ọlọ́run á gbà wá justice for Mohbad ẹ eh, ó ga ọ wọn ti fẹ́ gba lọ́ọ̀yà mi àmọye lọ́ọ̀yà ẹ eh, ọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tí wọ́n lọ yẹn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ please help us to address this thing o bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ pé wọ́n máa fún wọn bá ti need lọ́ọ̀yà. Eh, owó ta ni royalty ẹ̀ wà nù gbogbo àwọn tó kówó ẹ̀ dání kú ga o ẹ lọ sanwó Mohbad o ẹ̀yin inú royalty ẹ̀ ló yẹ kán ti owó tó pa sínú kínní ló yẹ kán ti máa yọ owó ńsìn tó ń fi ọmọ yẹn kàn ń gba bára kiri wà tí mo fẹ́ bá wọn gba kínní jọ yẹn wọ́n ní three point five ni wọ́n máa gba ni wọ́n máa gba kí ni wọ́n pe lọ́ọ̀yà láti ṣe appeal nígbà yẹn first appeal wọn náà máa gba three point something àtowó nǹkan pẹ́pọ̀ kan tó ṣe àwọn àṣọ bíi under four million náà wọ́n fẹ́ gbà gbà yẹn appeal dẹ̀ ni fún àwọn tó ti ṣe tó ti sentence to life imprisonment fún ẹnìkan nìyẹn o àbí nígbà yẹn ṣá and i'm ready to pay them but nígbà yẹn wá ní pé kí n má san án ìgbà tó wá lọ ṣe appeal yẹn wọ́n kàn wá ń sọ fún mi ní pé wọ́n ti wà appeal wọ́n ti sanwó fún appeal kankan mẹ́yìn àmọ́ mọ̀ pé tí kéèsì bá gùn pẹ́pẹ́pẹ́ tí èrò dẹ̀ pọ̀ nínú ẹ̀ gan tí wọ́n bá ti mú àwọn èèyàn tí ò ṣe pé you know eh, ó máa ní ló máa ń kọ̀ sí owó ṣó ti yé bẹ́yẹn tẹ́ pé they need to be paying some certain amount but kí wọ́n máa lọ sí court anyway ṣá. Sure. torí àwọn lọ́ọ̀yà wọn náà wọ́n máa rán lọ sílé yan wọ́n á dẹ̀ sanwó ọ́fíìsì wọ́n sanwó staff wọ́n san gbẹ ọlọ́run àtẹ̀bí àtàrí ọlọ́run má jà rẹ́jọ́ o because nísìnyí tó bá ti yá irú bí mo ṣe kọ́kọ́ pariwo ń ẹ mọ̀ pé ó máa sún àwọn èèyàn i'm just the way people are just asking for money gbogbo wọn ṣá platform wọn kọ torí ẹ̀ ní wọ́n bá ti rí kèsì ẹ̀ wọ́n sáré ajá kì ẹ̀ báyìí ni ajá kà yìí ni wọ́n sáré ajá tó wọ́n bá ti ajá kì ẹ̀ báyìí mi ò ṣe láti ìbẹ̀rẹ̀ ṣá wọ́n bá ti ajá kí sítórì yẹn báyìí hmm. wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ pé kàn lọ́mọ wa ni wọ́n close mọ́ wọn èyí kúrì náà ó lóye tó ti gbàgbàgbàgbàgbà tó ti bá wọn gbà lórí platform ẹ̀ so brèkẹ̀tẹ̀ tí ẹ ṣe wá fẹ́ ẹ fẹ́ rubbish brèkẹ̀tẹ̀ out of the case anyway hmm. ọlọ́run á gbà wá o òun lẹ gbọ́ yẹn o bọ̀tá tí báwọn efcc nàìjíríà náà sọ̀rọ̀ pé àwọn ṣe mọ̀ wọ́n mú àwọn èèyàn fún sun server fraud because gbogbo kínní náà bíi server fraud ni àwọn èèyàn fi ń ṣe apart from disco forming ìkan tí mo rí tán gbé jáde níjọ́ is about five nínú owó tán dẹ̀ ti gbà ń bẹ̀ olówó yẹn wọ́n ló ti ń lọ bíi bíi seventy thousand dollar bí àwọn gofọmi lóríṣiríṣi tí wọn náà ń gbà tí mo rí lórí pláfọọmù kan tán gbé jáde tán gbé lọ sílé orúkọ Mohbad wọn ti gba owó gan èyí tí wọn rí nìyẹn èyí tí wọn ò ní rí àtàwọn tó tún gbà sórí charity àti gbogbo organization wọn ó ga ọ Nàìjíríà smart nípa gbígba owó èmi náà ibi báyìí wọn tẹ́lẹ̀ jẹ́ kéèyàn gba owó nǹkan ló ṣe ń ṣe mí bíi pé Canada kí ló dé ẹ̀yin gan ètí ẹ jẹ́ kéèyàn tiẹ̀ gba owó kankan ó ga ọ ẹ rí i pé àwọn èèyàn kàn cash out ni ó ga ọ it is well a ní pleasant night rest. Mm. Jùmọ̀kẹ́ o tún ti dé you wan sell me lace. Eh? ẹ̀yin ọmọ ìjẹ̀bú yìí so you start again you wan send me lace abi so you dey under my platform adeola jumoke you want me to send you my address i go send am now abeg send me lace yo you see me these days i no dey sell lace abeg send me lace from korea send lace yo make i send korea lace <laughs> send me lace yo how korea dey now. You know, Korea lace, they expensive. Sell lace for me. Mm. How is everything? Your friend, eh, now? <laughs> Ọ̀rẹ́ mi láfíà. Ṣàlàfíà lẹ́wà. Ọmọ mi ń kọ́ láti South Africa. But the fẹ́ of fún I'm gan-an. Russia. máa tó bá réyàn tó bá fẹ́ wá sí a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ẹ nọ́mbà mi because ó dà pé ó wà ok ẹ sẹ́ǹdì ẹ̀ ká sọ̀rọ̀ lẹ́sì Korea <laughs> Ah, send your list. I mean, send. Okay, what is seventy dollar? Kí ni seventy dollar now? Ọmọ aláàrẹ̀. Ṣebí wọ́n send me list. I no go pay now. Uh. But you said you want to send it to me now. Why now? Why again? Why are you now telling me to send? I will send seventy dollars. ni. You said you want to send me list. Check your message on WhatsApp or on, on Messenger. Okay. I go polowo here now now for you. On Messenger ni Abi, níbo ni. <laughs> wàhálà èdè èdè South Africa kọ́ yẹn ni ọ̀fẹ́ ọ̀fẹ́ ló bá dé sobona sabona oh sabona kunjani <laughs> sabona kunjani <laughs> kunjani o oh, ẹ̀yin tẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni o. Okay, your message. Let me see. Ṣé Princess bola àbí lórí Auto Because Simba Tolúwa ni mí. Jésù tó fọmọ. Jésù tó fún mi yẹ́yẹ́. Ó jẹ́ ti tó jẹ́ mẹ́ta sí Koma. Okay, Sikona, Kona. Nujani ẹ̀yin tiẹ̀ máa ẹ̀yin tiẹ̀ létí èdè ẹ̀yin máa ń sọ South Africa náà eje <laughs> kona <laughs> nujani that's good mo ṣe àgbọ̀kúnjà ni Sarah kúnjà mi ẹ ọtò ẹ mo ń jẹ yìí o kúnjà Eh? You can, you can't remember again? Eh, what's the meaning of Punjabi? long ago. Eh, come, come, come, come, come and do something for me. I want to check. Yes. Yebo. Yebo. Yebo, yebo. Mo fẹ́ wo wọ́n sẹ̀ndì kọ̀ọ̀kan sí mi lórí messenger. Mo fẹ́ wo orí messenger tó send sẹ̀ndì sí. Si. jẹ́mi ṣe ń lọ sórí princess bọ́lá sórí princess bọ́lá lẹ́sẹ̀ ń dàbí àbí oríṣọ bọ́lá. Bukky gbígẹ̀ náà yẹ Bukky náà gbígẹ̀ now <laughs> mo ṣe ń wo jẹ́mi ṣe dì so. Sharp. Yes, sharp, sharp. <laughs> sharp sharp àwọn South Africa náà ní sharp sharp sharp. Uh, Tolu, it's not here. Check any for me again. The another one. Sísájú mi ṣé orí kílẹ̀ fi sí jàre? Ṣé orí Auto Bola ni àbórí Auto Success Ola àbórí Auto Bola? You know the place now. Check orí Auto Bola fún mi. Ah, mo fẹ́ wọ ìṣọ̀lẹ̀ mo fẹ́ wọ. Okay, ẹ hey, send the kankan sí now. Send your number now. Ẹ hey, ti send it, okay. Ah, you no dey fear, you send your number for this place. Make I see, maybe this one go even go direct make i just quickly type am although people will type call you now e will come. me korea one two very soon Sha. a máa sọ mo fẹ́ sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ nísinsìn i'm calling i'm trying to call the number one two five that is my number okay báwo ni nọ́mbà yìí ṣe gùn báyìí nọ́mbà yìí gùn dọ̀rọ̀ bí okùn ṣòkòtò ni o this number is too long o. Ah. how many figure eight twelve ṣé twelve ni àwọn àwọn kòríà yìí náà ló máa ń ṣe nǹkan báyìí jẹ́ n tún padà bẹ̀rẹ̀ o plus eight hold on no. two one zero six six hold on yeah. i dey call you o ó ring you? o tó bá ti gbé mo ti ń pè okay okay okay let me delete it mo ti delete ẹ̀ ń sìn ẹ̀ mo ti ẹ̀ a lè sọ̀rọ̀ ń sìn àbá lè sọ̀rọ̀ ni tí n bá ti ṣe tán lórí fóònù no eléyìí náà kò ṣe nǹkan kan free ni no ilé mo ṣe get line yẹn ni ó pe nàìjíríà ó pe korea free ó pe america free <laughs> ah ìṣẹ́jú mélòó. àwọn <laughs> ah, màmá ń jò tó bá tí ojú ò bá ti tì í ó màmá ń jò kò jẹ́ pé máa ń ṣàìní kò ń fẹ́ face camera. ẹ eh, ilẹ̀ ń jẹyàn ah, ilẹ̀ máa ń jẹyàn ilẹ̀ ń jẹyàn okay. Hmm. wọ́n ṣe wọ́ mi ni wọ́n ṣe wọ́ mi tán kọ gbogbo orúkọ mi sí tán wọ́ ọmọ mi tán tún fìyà jọ ọmọ mi. Mm. ìyẹn ọmọ kékeré yẹn ó sì rìn téèyàn máa tí ò tí ì mọ̀ kankan ṣé kí n gbé sísíkà káwọn ayé gbọ́ àbí kò nídìí ká máa sọ̀rọ̀ wa lọ. ẹ jẹ́ ń gbé yín sí life. kò kò make sense rárá rárá kọ́mọ elédùnmarè kó ṣàánú gbogbo àwa abiyamọ kọmọ wa kó gbọ́ràn sí wa lẹ́nu. kó má ṣìrìn láyé. kó má ṣìrìn hmm. ẹmọ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí gbogbo wọn náà nọkànlé o gbogbo hmm. wọn lọkọ ti kú mọ́ lọ́wọ́ o gbogbo wọn náà ti one two problems o wọ́n dẹ̀ mọ̀ bílé ayé ṣe rí hmm. ẹni tó bá dẹ̀ mọ̀ bílé ayé ṣe rí tó wá fẹ́ fọmọ lọ́mọ máa ta fàlà ọ̀run á dá sínú ayé àwọn ọmọ tiwọn náà. bó ṣe máa ń jẹ́ nù. ọ̀tún ní kálukú ló ní ọmọ títí ẹ̀. bọ̀ kì í ṣe gbogbo wọn náà ló ní ẹni tó ti ṣé kì jùmọ̀kẹ́ she kì í ṣe èmi ló ń bá wí o. no no no àyà bùkì mi láìpẹ́. Hmm. wọ́n máa ń ṣe silent watch àmì nǹkan mẹ́rin. in fact today i don't even know that i just look at the somebody's on the name uh, and now eh, see that okay eh, that is you. ìjọ just won't be ìtẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ òun àti ọba ipe kan máa ń gbàmí alẹ́ ló máa ń bọ́ sí àárọ̀ ló bọ́ sí lélẹ̀ mo kàn lè má comment máa ń ṣiṣẹ́. òun àti ọba wo ni ọ̀rọ̀ ta ni. irọ́ tẹ̀fín ẹ̀ ń gbèjẹ́ náà ni kò ṣe fẹ́ bu ẹ̀ bu rárá. inú mi ẹnu ẹ̀jẹ̀ ní ní bìgínì ẹ̀gbà torí you know on on what on this social media ẹ̀ eh? gbàgbọ́ àwọn group of apọkọjáyé ìgbà míì náà torí they want me to support them wọ́n máa tún throw shade sí ẹ wọ́n fẹ́ kí n support wọn ní o nítorí wọ́n máa ṣe pé ẹjọ́ nígbà tí ṣọlá pé ìyá ìsábọ̀ gbogbo ẹ̀ mò ń mọ̀. you even know ṣọlá. táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ kìnnì tí gbogbo èèyàn bá ti ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ máa ń ìwé ṣìṣú ẹ̀ ṣọlá mo mọ̀ ẹni tó ń sọ̀rọ̀ mo mọ̀ ọkọ mo mọ̀ kò sẹ́ńtì mi mọ́ nù mọ̀. àwọn hmm. ní ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi gbogbo wa wọn làṣọ lọ́wọ́ mi mi náà wọn à ń jẹun à ń ṣe gbogbo. àbí o dóyè gbé <laughs> God. ayọ̀ ayọ̀ adébọ̀ ayọ̀ kí lorúkọ máa yẹn ó pè mí. ayọ̀ wo lédi tó fẹ́ tó ṣe sàlùn yẹn. ó oh, ayọ̀ ìyàwó eh, adénúgà. Eh, eh, adénúgà ó mm. pè mí mo ní ẹ̀sìn sùẹ̀ ẹja máa wòran. níjọ́ wo ṣé ìwà ń South Africa ni. nígbà tí bàbá ó ti kúrò ó ti kúrò mi ta mọ́bi tó wà ń gbà ó ti kúrò ó ti kúrò ti pẹ́ ó ti kúrò ti pẹ́ ó ti kúrò ti pẹ́. bóyá o ti padà sí nàìjíríà mm, ó dàbò ti lọ bòmí bòmí wàá mọbi tó ń lọ ẹ wọ pé mo bá ṣe kòríà ń gbà yẹn tí kò gbà níta ó wá pè mí bóyá nù kúrò ní sàmì rẹ̀ èyí bí mò ń pè mí pé nígbà gbàgbé sáìdì yẹn pé kí ní tẹ́mọ̀ nǹkan tẹ́mi kọ̀ rí níbẹ̀ ni wípé a lè dájọ́ àbá wọn gbélé. ìgbà tó wà ṣé ó ti kúrò ní South Africa kí bàbá Bukola tó kú. ó ti kúrò ó ti kúrò hmm. ó ti kúrò ẹni pẹ̀lú wọn gan ṣì sọ̀rọ̀ mi dàbí ẹ mọ̀ pé mi náà wà facebook wọn màtí má tí wọn àwọn bàbá kì í ṣe ẹ mọ̀ wọn máa ẹ mọ̀ báwọn máa kí ẹ máa ṣe torí tó rí fọlábí nígbà yẹ wọn wọn máa fún ní nǹkan john stein tó máa tún pé wọn máa ní àìṣe sáà òkèlè kan á ní àṣẹ mọ wà ẹ mọ káàjọ máa máa ń ẹ mọ. Mm, ó máa fún lówó. <laughs> àwọn <laughs> tó yẹ lómi ó pọ̀ jù èyí tó yéèyàn lọ john mm. stein ẹni tó ti bọ́kọ̀ jẹ̀yà mm. ṣe pípa ló máa pa nígbà tó wá ń rówó náà. Hmm. kí gbogbo wa ká jókòó ká rò ó ká má pè síbì kan ká má dè síbì kan. àwọn tó wà lórí Facebook yìí apààyàn níwọ̀n àwọn tó wà lórí Facebook yìí. brọ́dẹ̀ tó pe rẹ̀ ní bàbá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀ lè máa ń sọ màá ní ẹ̀gbọ́n ẹ̀ nìkan ṣe bàbá ẹ̀. èwo ni. ẹ̀gbọ́n ẹ̀ bàbá ẹ̀yìn ni ẹ̀gbọ́n ẹ̀ lèmi máa ń pè é. bàbá ta ni. ẹni bàbá Mohbad. ok. Oh ẹ̀gbọ́n èlé mi máa ń pè é. bàbá ẹ ní ṣé bó ṣe rí gbẹgbẹ àbí. Hmm. no no no my dear brother my dear sister kò ń ṣèyẹn ni mi ń sọ bàbá máa ń ní tara ọmọ ni. tó oyún jíjẹ ló yẹ kó sùn sílẹ̀ kó máa kú kó máa jí kán ní kí ló dé kó ní aṣọ òun ló ti kú yẹn. Eh, owó màlẹ́ni ẹlẹ́ni náà dẹ̀ ń wá báyìí wọ́n fẹ́ fifty wọ́n tún fẹ́ fẹ́ fifty thousand dollar owó náà lè dá sí i láti Korea o. Mm. ẹ ṣá èmi ò èmi ò ní kọ̀kọ́ tèmi fẹ́ sọ ààbò ọlọ́run kó ṣọ́ ọmọ yẹn kó ṣọ́ ìyàwó ẹ̀ ààbò ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣépè fún wa pa back to their sender ní lórúkọ jésù. àmín. because kò sẹ́ni tó tí ì rí gbogbo eh, stress yẹn rí. so mm. it's not new and you can't come now and be saying nonsense talk tó bá wọn lẹ́nu ni kó máa fẹnu ẹ̀ sọ. kí ló tiẹ̀ dé kí ni wọ́n ń gbé ọmọ kékeré yẹn ṣe pé kí ni wọ́n ń gbé ọmọ kékeré yẹn ọmọ yẹn wùmí yẹn náà ti jáde ó ti wá sọ̀rọ̀ síta pé ó ṣe pé pé tó wáyé pé òun pọkọ òun kọ̀ọ̀kan báyìí kó ṣeun mo ní láti ìgbà yẹn mo change mind mi àtọ́jọ́ tó ti ń sọ̀rọ̀ ẹ̀ mi ò sọ̀rọ̀ wùmí rí o mi ò ń sọ̀rọ̀ wùmí o but mi ò tún bá wọn dá síbẹ̀ kọ́sọ́ bá sọ sílẹ̀ torí pé òun náà ó ti ní kíní kan rí ọmọ ọmọ ẹ ti kú náà ṣẹ̀ṣẹ̀ you know all those people àwọn eléyìí gan wọn ọ̀dẹ̀ tí ìdílé wọn ò mọ bọ́n ṣe ń lọ́kọ̀ wọn ò mọ wọn ò rí nǹkan kan. nígbà tí kinní kan ń ná owó àwọn wà nù yàrá wọn ò rówó náà nà. tó hmm. kò sówó téèyàn kan fẹ́ kó dání sí téèyàn kan ò tí ì nà rí. Hmm. kẹ̀tíkẹ̀tẹ̀ tó ẹ̀rọ la máa ẹ̀rọ la máa wòran yá rọ ẹ̀rọ la máa wòran kẹ máa wòran kẹ máa wòran. kí n má dá sí wọn mọ́ àbí. ẹ máa dá sí ẹ má dá sọ̀rọ̀ búkì yẹn fún ẹ ra fi ọmọ yẹn sílẹ̀ ẹlòmíì báyìí ẹlòmíì bá ti kì í má fún láti rà báyìí báyìí ẹlòmíì bá ti dàrú a máa wọ ẹni fún wa ṣẹun sàn láì the cowhead ẹ má bínú mo ní kọ́sọ́mà torí mo ní African shop. ẹ sọ bẹ́ẹ̀ ń jọ yẹn ẹ sọ ti ṣe African shop. Mm ọ̀nà kan ò wọ́jà ó mú ìyá aláṣọ tó tún ń tẹ̀kọ́ ìyá onílẹ̀sì tó ń ta ráìsì tó ń tẹ̀kọ́. mo mọ àìní. it is well. Mm. no mi mọ̀ pé ṣé o ẹ wà current kí ni time ń kò àǹsìn méjìlá ló fẹ́ lò kò sẹ́nà dé tó tó dùn. méjìlá láàárọ̀ àbí. ẹ méjìlá àárọ̀ ẹ ẹ aago ok aago mẹ́wàá mọ́kànlá ló fẹ́ lọ lù mí yẹn mi pé bíi thirteen hour difference oh that's good. ah ah How many pọ̀ thirteen hours difference with Nigeria be five hours so Nigeria to Korea seven hours difference ló máa jẹ́ yẹn. Hmm. mo ṣe mass. ìkọlẹ̀ Elédùmarè kó kó ṣàánú wa àtẹ̀síjẹ́kẹ̀ hmm. kó kó ṣàánú wa kó má jà ṣe. ṣé kìí ṣe pé Bukky Jesse sọ pé kẹ wá cool mi down ṣá a sọ̀rọ̀ yẹn later okay let me cut this one. mi ì like ẹ́ ìyá Fọlábí. mo ní mo máa ń wò yìí ẹ̀hán mo ní mo máa ń wò yìí pé mi kì í sọ̀rọ̀ ní yìí ní. ìyàwó Fọlábí ṣé ọmọ South Africa ló fẹ́ ni. ẹ ẹ mọ̀ pé mi ò ní time e rí mi rí lórí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn kí n polówó. ẹ jẹ kí n máa ẹ yẹ ó ẹ ó dọ̀n ẹ̀yin tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹ ó jàre ó yá.